ọlọ́kọ̀ bá dáwọ̀ ẹ̀mí ọlọ́jẹ́ kí a rí nílò fún ìsìláàmù tó fẹ́ fẹ́. يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين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 صلوات ربي وسلامه وبركاته عليه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته naam ẹ̀yin olùgbọ́ wa ọlọ́kùnrin àti lóbìnrin ní ọmọdé àti àgbàlagbà tí ẹ fi àkókò yín sílẹ̀ tí ẹ wá jókòó ti ọ̀rọ̀ ọlọ́run ọba tí ẹ sì wá jọ́sìn fún ọlọ́run ọba ní ààyè yìí èyí tá ń pè ní mọ́sálásí. Si ní àyè tí a wà yìí àyè tó lọ́lá jù nínú àwọn àyè tí ń bẹ lórílẹ̀ òun náà níbi tá a wà yìí ahabbul biqa'i ila Allah masajiduha anabi wa sallallahu alayhi wa sallam fún ó ní ahabbul biqa'i ila Allah ó ní ààyè tèmi ọlọ́run ọba fẹ́ràn jù láyé lórí ilẹ̀ ọ́fíìsì gọ́vnà mi láìkí ẹ̀ ọ́fíìsì tìwọ́ gan tí mò ń wò yìí ọlọ́run ọ̀ láìkí ẹ̀ ilé rẹ̀ duplex tó kọ́ ọlọ́run ọba ọ̀ láìkí ẹ̀ gádìn rẹ̀ oko rẹ̀ bó ṣe rẹwà tó gbogbo flowers lọ́wọ́ à ń bẹ̀ ọlọ́run ọba ọ̀ ẹ̀ ilallahi masajiduha àyè tí ọlọ́run ọba fẹ́ràn jù lórílẹ̀ ayé ibi tọ́lọ́run ọba bá sì fẹ́ràn jù lọ mọ̀ pé ẹni tó bá wà ń bẹ̀ náà ọlọ́run ọba yọ fẹ́ràn òun náà lákòókò nì kí wá láàyè tọ́lọ́run ọba fẹ́ràn jù lórílẹ̀ ayé masajiduha ilallahi masajiduha òun náà ni àwọn àyè tọ́lọ́run ọba bá kádàrá wípé ẹ kọ́ mọ́sálásí sí ibi tí mọ́sálásí bá wà ó ní àyè tọ́lọ́wọ́n ọba fẹ́ràn jùlọ àyè tá a wà yìí mọ́sálásí ni kódà kọjá sí wípé kèsè stories báyìí even kọjá sí pé àwọn kílẹ̀ ń fi eh, ìmọ̀ ọ̀pẹ lẹ́fiṣẹ́ tẹ́ ẹ bá ti ń pè ní mọ́sálásí ahabbu ilallah ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ ìyẹn ni wípé jíjókòó nírú ààyè bẹ́ẹ̀ ìwọ náà ti dẹni tọ́lọ́wọ́n ọba fẹ́ràn jùlọ lákòókò ni ìyẹn mo fi ń kíwọ́ tó jókòó yìí lọ́kùnrin lọ́jẹ́ ni lóbìnrin lọ́jẹ́ ni màpá kòkó tó wà yìí antamin ahabin nasi ilallah. ahabul liqa'i ilallahi masajiduha. tó ààyè táwọn ń wò yìí ààyè tọ́lọ́wọ́n ọba fẹ́ràn jùlọ ni mọ́sálásí jẹ́ nǹkan mìíràn tó wá kún fún wa bá ti jókòó yìí nǹkan ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta máa kàn sọ fún wa briefly ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó tún kópa wà ní mọ́sálásí òun náà ni wípé Ajoko kìí ṣe meeting PDP la fẹ́ ṣe kìí APC la fẹ́ ṣe kìí ṣe meeting landlord la fẹ́ ṣe a fẹ́ sọ̀rọ̀ àjókòó nítorí al-Qur'anul Karim àjókòó nítorí sunna nabi wa Muhammad sallallahu alayhi ọmọ yìí pé o tún ti ní nǹkan míì okùn mìíràn tún nìyẹn rank míì tún nìyẹn. من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة الله النبي صلى الله عليه وسلم onírú joko tá a jókòó yìí tí wọn náà wà mẹ́yìí kọ́wọ́mú lànàbí pè ẹnikẹ́ni ìrántẹ́ rí kẹ́ ẹ jẹ́ funfun ni yín ni dúdú ni yín ni ẹni mà ni ẹni mà ni tó wọ náà bá ti jókòó níbi táwọn kan ti jókòó tí wọ́n fẹ́ ṣe tọ́lọ́wọ́n ọba kílẹ̀ sàn yín tó tún wá jẹ́ sí pé lé ọlọ́run ọba lẹ̀ tó wá wà rí pé okùn àkọ́kọ́ nípa wà lé ọlọ́run ọba ó wà láyìí tọ́lọ́run ọba fẹ́ràn jùlọ ó tún wá wà lẹ́ni tó jẹ́ sí pé ń tẹ́ ẹ kójọ sí kìí ṣe pé ẹ jókòó lásán ẹ wá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba àbí wọ́n ń kí àlùkùránì fún yín tàbẹ́ ń gbálà yìí nípa ọ̀rọ̀ ọlọ́run ọba àbí ọ̀rọ̀ ànábì wa Muhammad kílẹ̀ sàn yín láti. اللهم أنزل علينا السكينة اللهم أنزل علينا السكينة اللهم أنزل علينا السكينة anábì ní tẹ́ ń pè ní sẹ̀kínà tọ́ba wọ kọ́ńtírì kan kọ́ńtírì náà ò ní parẹ́ láéláé sẹ̀kínà tọ́ba wọ gbèsè ayé rẹ̀ ọ̀dààmú mọ́ sẹ̀kínà tọ́ba wọnú bísínẹ́sì rẹ̀ ò ní sọ́ọ̀tì láéláé aláìhímọ̀ sẹ́kí anábì ní àsọ̀kalẹ̀ ní kì í ṣe pé yọ wà máa bá wọn tí nǹkan bá wá báyàn ó lè tàsé ènìyàn ṣùgbọ́n tọ́ba wá látòkè àà yẹn ni pé yóò bọ̀ látòrí débò dẹ́sẹ̀ anabi ní nazalat nazalat alayhimu sakin ẹni tí wọ́n ń pè ní sakina ní àṣeyọrí ìrọ̀rùn ìfọ̀kànbalẹ̀ ìlọsíwájú dáadáa oore ìdùnnú ó náà ni pé anabi ní ọlọ́run ọba yóò sọ nǹkan yìí kalẹ̀ yóò sì máa sọ kalẹ̀ sí wọn lórí òkun ẹlẹ́kejì nù ó tún fẹ́ fi kún sí i wa ghashiyat humu rah la ilaha illallah ọgbọ́n lọ́wọ́ ọba tóbi mi dọ̀wà. وغشيتهم الرحمة ìkẹ́ ọlọ́run ọba yóò wá bò wọ́n ẹ jẹ́ n sọ yorùbá ti lé fún yín yóò bò wọ́n dàrú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ òní gbọ́ yẹn yìí àwọn bàbá bàbá tí wọ́n gbé ilé orí korí tàbí tí wọ́n gbọ́dọ̀ àgbàlagbà rẹ̀ yọ̀ọ́mọ̀ túmọ̀ ẹ̀. waghashiyatihumu rahma ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run ọba yóò bò wọ́n dàrú yẹn pé complete á jẹ ìkẹ́ á mú ìkẹ́ á tún wọ aṣọ ìkẹ́ á dé fìlà ìkẹ́ ọlọ́run á wọ bàtà ìkẹ́ ọlọ́run gbogbo nǹkan ara wọ́n wà jẹ́ rahma ìkẹ́ ọlọ́run ọba okùn ẹlẹ́ẹ̀kejì o tún fi kún un ní àbánabi ló fi kún bẹ́ẹ̀ anabi tún sọ yí pé kéètò méjèèjì yìí tọ́ ní láyé ò ní kankan mọ́ anabi tó wá ní wàhálà fatihumul mọ́lá la ilaha illallah tí wọ́n bá ní ohun pèpè àbí ọ̀fàfà tí famalaika jókòó tí èèyàn lọ́dọ̀ òun náà nílùú jókòó tẹ̀ wáyé ọ̀fàfà èyí pé tọ́ bá ti jókòó báyìí ibi tá a wà yìí a lè fọwọ́sọ̀yà rẹ̀ nọ́mbàsì àwọn màláíkà ọ̀pọ̀ jù wá lọ. ànábì lọ sọ bẹ́ẹ̀. wàhálà fathomol ẹ ń bá lọ lé ẹ̀kọ́ ẹ̀sìn dáadáa tó sì ké arabic language ìtumọ̀ hafa ọ̀làgbàrà ìtumọ̀ hafa ìyẹn ni wípé ó ti rọ kiri wọ́n ti sú wìnì kìnkìn yorùbá mẹ́tọ́ yẹn ni wọ́n ti sú wìnì kìnkìn má wà lára láwọn màláyíkà ìtumọ̀ wà hafat homon ngba màláyíkà bá wá sú mọ́yàn lára tó sùrù mọ́yàn lára ṣé tiẹ̀ ò ti dá ni tiẹ̀ ti dá yẹn ni pé ò lè jáde níbi tó wà yìí tó bá yẹ síbi tó di tọ́lọ́run ló fi wà sọmọ pa aṣọ lẹ́ẹ̀kan torí ọlọ́run tó bá jẹ́ sí pé torí tọ́lọ́run bá lọ fi wá ó lè jáde láàrin yìí lẹ́ni tí tó ní bànújẹ́ tẹ́lẹ̀ tí bànújẹ́ wọn wà sẹ́kùn nínú gbèsè ayé rẹ̀ kò lè síbẹ̀ torí pé wàhálàfàtì homun àwọn màláìkà ti rọ kiri wọ́n ti súnmọ́ wa wọ́n ti pọ̀ wọ́n ti sọ̀kalẹ̀ wọ́n ti jókòó tí wà báyìí tàbá wa ṣàdúrà kan pé ọlọ́run jẹ́ kó dáa fún ọ tó o ṣe àmì bó o ṣe gan àwọn màláìkà ṣe kí wọ́n ti ṣe àmì. wàhálà kàrọ̀ fíìmà ẹ̀ǹda ọlọ́run ọba ó tún wá sọ pé ẹ̀yin wọn àwọn ẹ̀yin kí lórúkọ tiẹ̀ aláàjì kìnní kan bọ́dà alágbájá sista kìnní kan madamu tàlàkàṣègbè gbogbo yín fíìmà ẹ̀ǹda anábì ní ọlọ́run ọba ó tún wá gbé fáìlì yín yóò wá sọ fáwọn màláyíkà pé lágbájá èèyàn rìn tí a máa dò èèyàn rí yóò máa sọ fún àwọn màláìka yẹn ni pé wọ́n rẹkọmẹ́ndì yín nìyẹn ìtọ́lọ̀ wọn bá bá sì sọ́rùkọ ẹ̀ fún màláìka màláìka ò lè rókò ẹ̀ ń bí tí ò dáa kó wò ràn nígbà ah, ọlọ́run ti dárúkọ eléyìí o bígbà tí gọ́fúnà rẹkọmẹ́ndì àwọn èèyàn kan ni pé àwọn alágbájá yẹn gbà wọ́n síṣẹ́ wọ́n wá gbé fáìlì wá bá ọ ọkọ̀ọ̀kọ́ máa wá orúkọ ń tì káàkiri ni pé ta ló yẹ kí n mú ọlọ́run broda kìnní kan ẹnjìnìà kìnní kan pòfẹsọ kìnní kan ọba kìnní kan ọba kankan ọ̀wá yín sọba wa àwọn ọ̀rọ̀ jẹ́ máa wọn ọba níta mú ẹ̀ náà jẹ́ máa wọn ọba náà ó yẹ kárí wọn àwọn elétò ayé ó yẹ kárí díẹ̀ mbẹ́ wọ́n lè bá gbọ́ díẹ̀ mbẹ́ so nípa báyìí. jẹ́ kínú rẹ ọmọ àdùn bó ṣe jókòó ó lè regret láéláé lórí ìjókòó tó wà yìí torí pé ànábì ti fún yín ní ntẹ́ ẹ̀fín ni tí ò tiẹ̀ ní ìdíkọ̀ wẹ̀yìn ẹni tí ọ̀wá ẹni kọ́ ọmọ ẹ sọ́rí fún ibi ha ọkùnrin yìí ó sì bọ́ ọmọ lọ́wọ́ ọlọ́run má jẹ́ kí dáadọ́ bọ́ mẹ́mi lọ́wọ́ o ọlọ́run kọ́ má jẹ́ kọ́ bọ́ mẹ́ni kankan lọ́wọ́ gbogbo dáadáa tá a ti ní yìí ọlọ́run kọ́ máa ṣàlékún ẹ̀ fún wa nípa báyìí wọ́n fún wa ní topic pé ká sọ̀rọ̀ àlàyé fún wa ṣùgbọ́n kí n tó máa bá ọ̀rọ̀ lọ kí ni mo fẹ́ wá ṣe láàrin yìí tí kì í bá ṣe pé kan pè mí àwọn tó wá pè wáyìn yìí ó yẹ wọn kasi sì mọ iṣẹ́ tí wọ́n ń ṣe ká sì náà ń ṣe ń pa àwọn náà ni Central for Islamic kílẹ̀kọ́ yìí Scholars of Nigeria Central for Islamic Scholars of Nigeria CICN tí alákòóso wọn ń Ustaz Malam Abdulkadir Abdul Abdulaziz àti gbogbo àwọn ọmọ ẹ̀yà tí wọ́n jọ ń ṣe akínyìn ẹkú sẹ́ẹ̀sìn ọlọ́run bá yìí lọ́wọ́ akíyín ẹkù wàhálà ìlọsíwájú islam ọlọ́run ọba yóò gbà lẹ́sìn fún yín akíyín ẹkù ẹ̀sùn ẹ̀wò nítorí pé iná sáfẹ́ contribute ọlọ́run ọba yóò fún yín lẹ́sìn rẹ̀ ó tó sùn mẹ́rin tí wọ́n ti wá bá mi sọ pé lẹ́tọ̀ wà mí báyìí ọwọ́ afẹ́ forí gbà kan mo wá ń sọ fún wọn pé déètì ni kí wọ́tọ̀ ń kọ prógráàmù kalẹ̀ kó àwọn owó lọ́kọ́kọ́ wá wọn láwọn abáyé lọ́kọ́kọ́ wá ọ̀yá àwọn náà ni kò mú ó ti kó sùn mẹ́rin ní ẹ̀ ti wá nípa báyìí eléyìí ó túmọ̀ sí pé wọ́n bàbàrà nǹkan yẹn níta fẹ́ sí i látòsù mẹ́rin ni wọ́n ti ń plan rẹ̀ kalẹ̀ ìyẹn fi yé wa ẹ sì mọ̀ pé látòsù mẹ́rin ilẹ̀ ti ń gbalá dá ẹ̀ la ilaha illallah muhammadu rasulullah ẹ wo islam bó ti dára tó so nípa báyìí èmi ò láì kí n kankan o àwọn ọmọ kéékèèké yẹn ẹ kọ̀ǹtró wọn tẹ́tí bọ́ ẹ jẹ́ kí wọ́n jókòó kọ́ máa kọjá báyìí ọlọ́run ọba yóò san yín lẹ́san rere yóò dẹ̀ kí yín yóò dẹ̀ gbà lẹ́sìn fún yín wọ́n ní ká sọ̀rọ̀ nípa leadership and followership in Islam ìjẹ́ ìjẹ́ ọ̀gá àbí ìjẹ́ aṣáájú àti ìjẹ́ èrò ẹ̀yìn bó ṣe wá bí Islam ṣe gbáwòrán ẹ̀wà afẹ́mọ̀ ẹ̀gbọ́n. ìjẹ́ ọ̀gá yẹn ni pé mo fi ní ọ̀rọ̀ yìí èèyàn méjì lọ́ọ́ bá ìran kan ni mo rí nílẹ̀ bí mo ṣe jókòó yìí mi ì kejì jẹ́ máa béèrè pé ọba kankan ọ̀wá bọ́bọ̀ ọba wa ọ̀nàrìbù kankan ọwa. kó tiẹ̀ kéré tán kánsílọ̀ tó ti ṣe rí jáde wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ o ti parí tán o ti kú máa bọ̀ wá bẹ́ẹ̀ náà ni ẹ̀wọ̀n àwọn owó ni gọ́fúnọ̀ gọ́fúnọ̀ rí òsì wọn ò ní wá chairman local government kò sí náà ìjókòó yìí ò tí ì kò tí ì pé torí topic tẹ́mú yìí abẹ́ sọ̀rọ̀ ìjásíwájú àti ìjèrú ẹ̀yìn irú ẹ̀yìn nìkan wọ́n rí ìnà sẹ́yìn nìkan ní máa fọ́ àgbọn ní orí yìí ni àwọn ìfagbọn lórí aṣíwájú o ẹ̀yìn nìkan ní máa fagbọn lórí yìí sáwọn tíhun náà ò ní gbọ́ tiwọn ní pẹ̀lẹ́kùtù ni ṣẹ̀rí àmọ́ sọ fún yẹn ni ẹni tí bá ń fọ́ àgbọn lórí aṣíwájú adarí kì í kọ tẹ̀lé súnà nàbí wa Muhammad a lè fọ́ àgbọn lórí ẹ̀yìn ṣùgbọ́n a gbọ́dọ̀ fọ́ àgbọn ọ̀rọ̀ lórí àwọn a sọ lọ́nà tí ó gbà yé wọn tí ó sì ní sí wípé ọbú mi ọtẹ mi ogun mi ọgbà mi lójú ìlànà nàbí wa Muhammad nìyẹn sallallahu alaihi wasallam lẹ́yìn kábàlóhùn gbẹ́sìn kan lọ́wọ́ nínú Islam tọ́lọ́ ọmọ súnà lẹ́gbẹ̀ẹ́ tó bá ń ṣe lẹ́kṣọ̀ ṣẹ́jú mẹ́wàá báyìí yóò máa bú wọn látòkè ní tí èdè lẹ̀ tẹ̀lé lànà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam naam a ní ká sọ̀rọ̀ nípa ìjẹ́síwájú ẹ jẹ́ ká kọ́kọ́ mọ̀ yí pé ṣẹ̀ríà ìsìlẹ́mù tá a wà nínú ẹ̀yìn ẹ̀sìn tó ti pé ni gbogbo òfin tábí sáyẹn ìsìlámù ti mọ́ wa complete kò kù síbi kankan gbogbo òfin tábí ṣètò ẹ̀sìn ó ti pé gbogbo òfin táàfì ṣètò ayé ó ti pé nínú Islam lọ́lọ́wọ́n ọba fi nà wá nípa sọ́ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ò sì lè nà wá nípa sọ́ọ̀rọ̀ tí kì bá ṣe pé ó ti fún wa ní alternative ọlọ́wọ́n ọba sọ Suratul Maida aya 50 ọlọ́wọ́n ọba sọ pé. àwọn ọba ní ọṣẹ́ ìpọ̀ ayọ̀. ọlọ́run ọba sọ pé afa hukmal jahiliya ntí wọ́n pè ní jahiliya òun náà ni gbogbo nǹkan tí ọba ti nímọ̀ nínú ẹlòmíwàá máa túmọ̀ ẹ̀ pé ìgbà ìmọ̀ kan no jahiliya ń bẹ nílùú Òṣogbo bá ṣe wà jahiliya ń bẹ ní gbogbo olúkálukú wa náà bá ṣe wà ní afa hukmal jahiliyati yabegun ǹjẹ́ ní òfin tí àwọn aláìmọ̀kan mú wá lẹ́fẹ́ máa ní interest nínú ẹ̀ lẹ́yìn mùsùlùmí tí mo ń wò àwọn yìí ọlọ́run ẹni ọlọ́run tó ní ọlọ́run ọba tó ní wípé sí ìdájọ́ àtòfin rules táwọn aláìmọ̀kan gbé wá lẹ́ ní ojú kòkòrò sípò wù yín iná lẹ́ ń welcome ẹni tó sọ báyìí ó fi yé wa yí pé ó ti fún wa ní tiẹ̀ tó dára ṣùgbẹ́lò mí ọ̀rọ̀ lè máa yí ọlọ́run ọba sọ pé wà man ahsanu minallahi hukma qawmi yuqinu ọlọ́run ọba ní kò sẹ́ni kankan tó dára lófin nídàjọ́ létò tó Allah bá bọ́lọ̀ ń gun òwe gan yé wa ta ló lágbára tọ́lọ́run nínú gbogbo ẹ̀dá kò sí ta ló nímọ̀ tọ́lọ́wọ́n ọba nínú gbogbo ẹ̀dá kò sí ta lọ́lọ́lá nínú gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n ọba kò sí ta lọ́mọbi tọ́rọ̀ kángun sí kò sí àfi Allah ẹni tọ́mọbi tọ́rọ̀ jà sí tọ́ba gbófin kalẹ̀ yóò ṣe gbogbo ẹ̀ péntì ẹni. Òṣogbo láwa yìí àní nǹkan bíi seven years ago ǹjẹ́ lẹ́ẹ̀ mọ̀ pé títí iwájú yín yẹ ó rí báyìí ẹ̀dá mi lóhùn tọ́wọ́ àná plan Oyinlọ́lá tó ṣèjọba Ọ̀ṣun state tẹ́lẹ̀ gọ́fìnà Oyinlọ́lá so búláwọn eléyìí kalẹ̀ kése pé mò ń bú gọ́fúnà ọ má sì mí gbọ́ àwọn èèyàn máa gbóòdì ọ̀rọ̀ àwọn èèyàn bújọba kì í sí pa abẹ̀rù ẹ o abẹ̀rù ọlọ́run ni o òfin ọlọ́run là ń lò tá a fi lè bújọba o kò yé ọlọ́run nìkan náà làwọn abẹ̀rù tiripolo ń lọ́pàá wá láṣẹ pé ká máa bù wọn látẹnu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gọ́fúnà wa Oyinlọ́lá kò plan títì yìí ṣùgbọ́n gọ́fúnà wa Abdulrauf ó plan títì ṣùgbọ́n gbà ló tó rí plan rẹ̀ nígbà tó dórí ìjọba kò sì mọ̀ yìí tí ó ṣẹlẹ̀ sí títì yẹn lẹ́yìn ìgbà tó bá lọ tán ẹlòmíín lè dè tí ó pé ẹ tún wo gbogbo àwọn nǹkan tó kù lọ ẹ tún sọ di tọ́fẹ́ jù bá ń lọ ṣé ètò tá a máa lònú ètò àwọn ènìyàn tá a nírò rí jìnnà ṣùgbọ́n tó lọ́wọ́ bá bá gbófin kalẹ̀ ó ti mọ ibi táyé ti bẹ̀rẹ̀ ó sì mọ ibi táyé ó parí sí. tó bá gbófin kalẹ̀ òfin tó gbé kalẹ̀ yọ bá wà tá a wà níbẹ̀ mu yóò sì tún bẹ́ẹ̀ ń tí ń bọ̀ mu torí pé ń tó gbófin kalẹ̀ ọmọ ẹni tí ń bọ̀ kó tó bọ̀ ọmọ ẹni tó fẹ́ dé kó tó dé ọmọ ẹni tí yóò lò kó tó lò ọmọ nà kó tó nà ọmọ tí ó nínú àwọn dáadáa tọ́lọ́run wá fún Islam ó ní wípé gbogbo ètò ẹ̀sìn ó ti parí gbogbo ètò ayé ó ti parí kò wá sí nǹkan kan tí ń jẹ́sìn tí ń bẹ lórí ilẹ̀ tó pé kò sí nǹkan kan tí ń jẹ́sìn tí ń bẹ lórí rẹ̀ tá a parí ètò ẹ̀ kò sí àlébù bẹ́ẹ̀ àṣẹ́kùbọ̀ kan bẹ́ẹ̀ abujẹ́ ìjẹ́kù kan bẹ́ẹ̀ tó ní ìdí ká fi kún ṣùgbọ́n Islam kò níyẹn àìwá má níyẹn ló yẹ ká fi máa fojú lámẹ̀tọ́ ká fi máa wo mùsùlùmí títún bojú wẹ̀yìn nígbàtí ẹni ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí nínú ètò ayé ó tán wẹ̀yìn pé kí ni constitution àwọn kìíní sọ kí ni òfin democracy wí kí lòun wà lọ bẹ́ẹ̀ ni ọmọ pé wọn náà ti di jahiliya nìyẹn ó ti wà nínú gúrùpù aláìmọ̀kan báyẹn torí pé yìí tẹ́ ń pè láì mọ̀kan ni tó bá ti yàtọ̀ sí òfin islam yìí tẹ́ ń pè ní mímọ̀ òun náà ni tí islam bá rẹ̀kọ́mẹ́ndì fún ẹ̀ so nípa báyìí ẹ lọ mọ̀ wípé nínú àwọn ìdájọ́ tó o lè rí àwọn òfin tó o lè rí nínú àwọn ẹ̀sìn mìíràn òun náà ni òfin bá sì darí àti bẹ́ẹ̀ ń tà ń darí ó ti ṣe o ò lè bá nínú ẹ̀sìn mìíràn bọ́yẹn yìí dáadáa o bàbá sì rí kìrìsìtẹ́nì tó wà láàrin kọ́bọ́ta kò sẹ́ńtàwé welcome inú lecture béèyàn jẹ́ lórí sà tó bá lóun fẹ́ wá máa bọ̀ wá ọlọ́run ló lù ọ́ tó fi lọ́ọ́ fẹ́ wá ní wíwá rẹ̀ ní àǹfààní ní fáwa gan bó tiẹ̀ gbà lónìí á bẹ̀rẹ̀ sí rí foundation kọ́ gbẹ̀sìn padà kọ́ wá sọ fún wa bó o lòfin ayé nínú báíbù kọ́ wá bó o láṣẹ ṣèjọba omi omi tá ń lò ọba dénú ìsìlámù ọba bó o láṣẹ ti jọba iná tá ń tàn electric tá ń lò yìí ò lè bá ń bẹ àwa ni bó o ti ṣètò títì road safety ọ̀nbẹ nínú ìsìlámù bó o bá mọ̀ lókù bó o bá mọ̀ béèrè á sọ fún ẹ ẹ̀yin ò ní gbogbo eléyìí bá ṣe tọ́jú ènìyàn tó ṣàìsàn ó wà ìsìlámù àwọn òfin tá a fi máa tọ́jú àìsàn ah ẹ̀yin ń sábà bí ẹ má kọjá àlà o ẹ̀yin ń sábà bí náà ti ń kọjá àlà ń sìn àtàntà àṣìbáàbù ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ti lọ́mọ tán ṣùgbọ́n medicine nínú sunna anabi sallallahu alayhi wa sallam parí síbẹ̀ ìtí sunna sí ìtọ́jú sunna anabi ọba ti lè wòsàn tó o sì gbọ́ yí táyà bí rẹkọmẹ́ndì ẹ̀ kò sóògùn tó lè ràn mọ́ má sì gbọ́ o àwọn ń sábà bí wọ́n fi ti wọ́n kún o àwọn àlẹ́ àṣìbábọ̀ àwọn tẹ́ ń ta sunna àbíkílẹ̀ máa ń pè wọ́n àwọn ní tẹ́ ń ta tẹ́ ń ta habat sauda àwọn bẹ́ńsàlẹ̀ mọ́sálásí ní amẹ́rin ẹlẹ́kọ̀ọ́ kan tá a bá ń kọjá lọ èyí ṣe gbogbo ndé wa rẹkọmẹ́ndì fẹ́ràn náà bì sọ o kọ́ mọ́ wá sí gbọ́ pé mo ti gbà kan lọ́wọ́ ẹ̀ lọ́sẹ̀ tó lọ kò síṣẹ́ tọ́ọ̀bá mi ìdáná bí òwí tọ́ọ̀bá lò yóò ṣiṣẹ́ tí ọba wá ran ogun àìsàn àìsàn ò lè gbọ́mọ̀ nù mọ́ wulẹ̀ dààmú mọ́ nípa báyìí gbogbo òfin tá a máa wá káàkiri especially òfin ìdarí àtẹ̀ntà ń darí ò lè di nínú ẹ̀sìn kankan ní tí wọ́n ṣàlàyé ẹ̀ ju inú ẹ̀sìn Islam yìí lọ ìyẹn ló fi já sí wípé a nílò a nílò ká máa wẹ̀gbẹ́ wò sí tó wọ́n tó bá jẹ́ mùsùlùmí ní tó wá bá wà nínú jẹ́ jùláyé yìí òun náà ni kódà ń pa wá lẹ́kún òun náà ni ká máa rí mùsùlùmí kọ́tẹ́fìlà kódà kọ́ ọjà lábíà kọ́ máa wẹ́lkọ̀mù àwọn òfin tí kìí sófin Islam kó tó wá máa pèpè síbẹ̀ pé ẹ máa bá wa kódà ó ti gbàgbé pẹ́sìn tòun gan lófin yìí ẹ má bẹ lómi lélẹ̀ kí lófin Islam sọ ń pa títì kọ̀ wọ́n kí lófin Islam sọ nípa environmental kọ̀ọ̀mọ́ tí islam lágbára ju tiwọn ń lọ ó sì tún rọrùn ìyẹn ni pé ó ṣiṣẹ́ ju tiwọn ń lọ ó sì tún rọrùn ju tiwọn ń lọ ẹ gbọ́ yìí mo bá lọ lágbára yẹn ni pé ó ṣiṣẹ́ jù lọ ṣùgbọ́n wàhálà abẹ́ òtó tiwọn islam òfin tí islam wá nípa environmental yìí kò diwa lọ́wọ́ sẹ́ wà ṣùgbọ́n tòfin ta yé kálukọ́ pàmò sílé ẹni wákàtí mẹ́ta every thursday ọlọ́jà ò ní jáde ẹ dákun wákàtí mẹ́ta ní ń ṣòfò lọ́sọ̀ọ̀sẹ̀ fọlọ́jà ẹ sì fún lówó wákàtí mẹ́ta tí ń wé sí dànù yìí ṣe é ràn lọ́wọ́ ní abẹ́tún sí ṣùgbọ́n bó ṣe yí àwọn ọmọ ní ẹgbẹ́ kalẹ̀ ni tẹ́ bá padà sínú òfin islam ẹ ṣe environmental yín kò sì ní di ọlọ́wọ́ ọ̀sẹ̀ rẹ̀ mọ́wọ́n ọ̀fẹ́ ẹ bá ní islam mú nǹkan báyọ̀ wá àwọn pé àsánsán kó o pé islam ló mú wá ní àní ìdí so ní islam ló mú wá àní ìlú ẹ̀ ó dìgbà tó bá sọ̀rọ̀ kèfèrí kan fún àkàn tó gbà so nípa báyìí àwọn ènìyàn lónìí wọ́n ti gbàgbé akida islam wọ́n ti gbàgbé sẹ̀ríà islam wọ́n ti gbàgbé ìwà tí islam mú wá wọ́n ti wá ní tẹ́sì sí nǹkan mìíràn tó yàtọ̀ sí àwọn mùsùlùmí lónìí wọ́n gbàgbé ìdájọ́ tawhid wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ àlùwàlá ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ ọ̀run pè ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ ìkọ́mà kódà wọn ọmọ ọ̀run kí lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tábà ní àdá alẹ́ báyìí bọ́ ẹsẹ̀ jókòó yìí kátó rẹ̀yàn mẹ́wàá tí ó paasi ẹsẹ̀ rà kí ló wá dé níta practice ni gbogbo ìgbà lójúmọ́ lẹ́ẹ̀márùn lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́wàá láàpáàsì tábà ní amẹ́nìkan ní ìsìn ọ̀yà bá ọ̀tà sàlùwàlà fún wa ẹ̀ rí i pé áàfù ni ó gbà eré dídá àmà àwọn mùsùlùmí àti sun lọ́ha béèrè nǹkan ẹ̀sìn wa gbogbo àwọn nǹkan tó yẹ ká mọ̀ yìí láàmà nígbà táwa láàmà àwọn nǹkan yẹn bó láti wá mọ aṣíwájú àtọmọ ẹ̀yìn pírẹsidẹ́ǹtì àtẹnitẹ́ pírẹsidẹ́ǹtì lélẹ́ lórí gọ́vnọ̀ àtẹnitẹ́ gọ́vnọ̀ pírẹsidẹ́ǹtì gọ́vnọ̀ lélẹ́ lórí bó láti wá mà tó nípa báyìí rẹ tó ń gbọ́ mi tó jẹ́ ni àpọ́nlé pé nínú àwọn ìdájọ́ òfin Islam tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ti gbàgbé òun náà ni ìdájọ́ leadership and followership in Islam torí ìdí eléyìí mo dúpẹ́ mo sì mọ rírì iṣẹ́ táwọn ọmọ ìyá yìí ṣe tí wọ́n fi túṣìírò mọ̀ báyìí irú tọ́pìkì báyìí torí wípé irú tọ́pìkì báyìí bó tilẹ̀ jẹ́ sí pé tọ́pìkì báyìí ló yẹ kí gọ́fìmẹ̀ntì ọ pàtàkì nínú tọ́pìkì tó yẹ kí àwọn gọ́fìmẹ̀ntì ó mú ni kán máa lò pàápàá jùlọ àwọn ọba tó bá jẹ́ mùsùlùmí ọba Òṣogbo mùsùlùmí èsì tí ò gbárò pọ́ tọ́pìkì báyìí òun tí ò bá tiẹ̀ ṣe nítorí ọlọ́run ọba kó ṣe nítorí ara ẹ̀ ṣe mọ̀ pé yọ benefit àwọn èèyàn ò ní máa gbémú sí ọba àlùmọ̀ tẹ́ bá gbọ́n tí ṣẹ̀rí àìsílámù wò ọba náà ó sì gbọ́ tiẹ̀ yóò ṣe déédé ṣùgbọ́n ọba míì ń ṣe déédé àwọn ọmọ ẹ̀yìn ò sì dá ẹ gbọ́ kìí ṣe gbogbo àwọn ọmọ ẹ̀yìn tí ń ṣaburú síjọba níjọba ṣaburú sí wọn o ìjọba míì ṣe dáradára ṣùgbọ́n nígbà táwọn ọmọ ẹ̀yìn ọ̀mẹ̀tọ́ wọn ọ̀mẹ̀tọ́ ìjọba ni wọ́n fi ń fi aburú pàdé ẹ̀ so nípa báyìí àti ọba. látòní èmi ti kọjá gbogbo ibi tó ń padà sí ìwọ yìí ah eléyìí tá a wá pè ní tọ́píìkì yìí ọ̀fẹ́jú púpọ̀ ọ̀fẹ́jú ọkọjá ìtaṣọ láàrin wákàtí kan torí pé àwọn tó mú tọ́píìkì wá bó bí wọ́n ṣe lágbára wọn yẹn ṣe kọ́ni bí wọ́n ṣe mú wọn mọ̀rẹ́rìn ẹni ká sọ̀rọ̀ nípa Islam kí ni Islam sọ nípa ìjọga àti àìntajọga lé lórí ẹ mọ̀ pé ká pé ká sọ yí pé ká sọ̀rọ̀ nípa bí si ṣe ọga ọ̀gá lásán wákàtí mẹ́fà ò tó lẹ́yìn wá gbà náà ká sọ̀rọ̀ nípa pé kí ni speech tó yẹ kí ọ̀gá ọ sọ níjọ́ tó bá kọ́kọ́ dórí àga wákàtí mẹ́ta náà gbà yẹn èyí táwọn ti wọ́n máa wọ́n máa declare property wọn lásán eléyìí ń kọ́ la fẹ́ lọ declare property sí ò sí dọ́gbọ́n sí tiẹ̀ ẹ̀dá mi ló ń jẹ́ mọ́ wa. ó sì dọ́gbọ́n sí pé mo ní iye báyìí lákàntì ó sì lè forúkọ tiẹ̀ ṣe fowó mi síbẹ̀ ẹ̀ sì jẹ́ lágbẹ́mẹ̀ntì pé ten percent ni wàá gbà tí wọ́n bá fẹ́ withdraw ẹ̀ padà àbí ò ṣeé ṣe ni jama ẹ má tàn wá jẹ pẹ̀lú pé à ń declare property ẹ̀ ilé ìrọ̀ ìranu gbogbo ẹ̀ ègé lásán ń gíra wa ọmọ ìta nàbì ṣe ni sallallahu alaihi speech ànábì nù. No ó ní law anna Fatimata binta Muhammadin sarakot. law anna Fatimata binta Muhammadin sarakot. kí wàá ní lakọ̀tọ̀ tuyadaha ilé ìlàfẹ́ sọ àlámi ní ayé èèyàn ẹ farabalẹ̀ ìjọba tèmi ò ṣàbòsí mi ì sì mẹ́ni kankan ẹnikẹ́ni tó bá ti rúfin máa fi jìyà ànábì wa ni tí ọmọ mi kan tó kù yìí tí ọmọ pé gbogbo ọmọ ànábì ló ti kú tó kéde eléyìí ọmọ kan tó kù ìwọ gbogbo ọmọ rẹ bí wọn ṣe pọ̀ tó o lè fi kankan jófin tó bá rúfin ànábì ọmọ kan lọ́mọ kù pẹ̀lú ẹ̀ mi kan tó kù yìí tó tún jẹ́ obìnrin tó bá lọ dán wò yọ dán tán tó bá jalè máa gé ọwọ́ ẹ̀ máa gé ọwọ́ ẹ̀ bí mo ṣe gé tẹ́ntì ìsọmọ mi ìjọba tó bá fẹ́ declare fún wa kó bọ́ síta ọ̀rọ̀ àkọ́kọ́ tí ó sọ kó sọ fún wa yìí pé gbogbo ọmọ mi orúkọ wọn ń jẹ́ báyìí ìkan wà níbi báyìí ìkan wà níbi báyìí àkáǹtì tiẹ̀ iye tó ń gbà lóṣù rèé tí kan nínú wọn bá jalè ìjọba yọ lẹ́wọ̀n bíyàwó mi bá ṣe báyìí yóò jìyà èmi gan lára tí mo bá ṣe báyìí orí mi ni ẹ ti bẹ̀rẹ̀ ibi táwọn bá ń kọjá lọ tí wọ́n bá débi traffic light wọ́n yìí dúró ẹ̀dá kan sófin lélẹ̀ hàn kí ló dé tó lè dúró ó fà pé lélẹ̀ fún wa ṣùgbọ́n mo kí gọ́fúnà Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá moríńjọ kan ó ti pẹ́ díẹ̀ o ọlọ́mọdé wọn yí padà sáì dáa ntí mo fi lọ pẹ́ díẹ̀ ni pé ẹlòmíì lè rí mi lẹ́yìn ìgbà náà kọ́mọ àwọn yìí pé àyíntẹ́wé ọjọ́ kọjọ sí mọ́ <laughs> ní bíbá yìí gan níbi ọláyà yìí mo wà níbi police station mo park àlejò kan gan wà pẹ̀lú mi látòkèrè látòkèrè a park olùfẹ́ sọ̀kalẹ̀ kíkà tiẹ̀ wo bó níbi ṣe rí àbá sọ̀kalẹ̀ sí mọ́sálásí kan tó wà nínú odò báyìí ẹ ti máa làbá sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ àwa wo bẹ̀ tán àwa jáde àwa ń bọ̀ sínú ọkọ̀ padà bí mo ṣe rí bọ́ mọ́tò yẹn tó ń bọ̀ nìyẹn iná dẹ̀ mú wọ́n dẹ̀ dúró mo ń sọ fún mu ní àpọ̀lọpọ̀ àwọn gọ́fúnà wa àwọn gọ́ọ̀mẹ̀ntì òun ìdúró tí àwọn olùkọ́ gọ́ọ̀mẹ̀ntì kí wọ́n fẹ́ dúró mọ́ ṣe wá fàpẹrẹ lélẹ̀ nìyẹn anábì ní láwọn nà Fátímà sàkọt làkọtọ àtúnyàdà níta ní lọ́dọ̀ yín kì í ṣe declare kẹ́ declare property yín ẹ sọ fún wa yìí pé ẹnikẹ́ni tó bá rúfin nínú ọmọ mi ọmọ mi yé tí mo bèrè torí pàwọ̀ ọmọ ọmọ wọn bá a ṣe súnmọ́ gọ́fúnà tó yìí mùsùlùmí ẹgbẹ́ wa ni ta lọ́mọ iye ọmọ ẹnu yín kí ló dẹ̀ fi mọ̀ tí wọ́n bá fẹ́ lo sẹ̀ríà ọ sọ iye ọmọ tó bí fún wa ó sì sọ yìí jí wọn ó sì sọ ibi tí wọ́n ti ń kàwé lọ́wọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wọn bá sọ fún wa pé gbogbo ọmọ mi ń bẹ ní ìkan bẹ ní Germany ìkan bẹ ní Australia ìkan bẹ ní eh, America ìkan bẹ ní UK ẹ mọ̀ pé gbogbo ọmọ rẹ̀ ló wà lókèèrè ẹnu pọ́ sọ pé gbogbo ọmọ òun wà lókèèrè ó ti fáwa ní mẹ́sẹ̀gì wípé àwa dá yunifásitì Ọ̀ṣun kalẹ̀ ó ní kí àwọn ọmọ kó ọmọ tí a wá síbẹ̀ ilójútọ̀ ọmọ tí ọmọ ọmọ tí a wá síbẹ̀ ajẹ́pẹ́ yìí ṣèjọba rere Islam là ń sọ fún wa ìjọba tí ó bá sọ pé nǹkan báyìí oná ò ṣe àbí wọ́n ní made in Nigeria la fẹ́ ká máa lò àwọn president tẹ́ bá sí Nigeria ní ká máa lò mọ́tò tiẹ̀ bàjẹ́ wọ́n fẹ́ ra spare part tiẹ̀ ó ní ẹlọ́mọ wa má ti japan wá ó rí pé ìkànnì wọ̀ ó ní wọ́n máa wá japan wá fún wọ́n ó lẹ́wọ̀ gbọ́dọ̀ ra intense made in japan síjọba nù so nípa báyìí òfin òfin Islam topic yìí fẹ́. wàá sẹ́nu Eh, ṣùgbọ́n ẹjẹ́ ń bá yín sọ ní ṣókí ìtọ́ba sí wí ń bẹ̀ ẹ gbọ́ afẹ́ padà pé ń tẹ́ ń pè lólórí nínú ẹ̀sìn àti ń tẹ́ ń pè lólórí aláṣẹ nínú ayé bọ̀yì dáadáa ìta afẹ́fẹ́ sọta ayé máa ni kó lè bá ṣe comparative láàrin méjèèjì ń tẹ́ ń pè ní ọ̀gá àbí aláṣẹ ìjáláṣẹ nínú ètò ẹ̀sìn Islam òun náà lẹni tí aṣàfitì ìjọba àkóso nǹkan kan sọ́dọ̀ rẹ̀ ó kéré ni àbọ̀pọ̀ ó kéré ni àbọ̀pọ̀ ọjẹ́sìn ni àbọ̀jáyé bọ̀yí dáadáa definition nìyẹn kí ni wọ́n ń pè ní ìṣèjọba ìjọga ìpàṣẹ nínú ẹ̀sìn Islam òun náà ni gbogbo ẹnikẹ́ni tá a bá gbé sípò tàbó gbéra rẹ̀ sípò ní túláàsì bọ́bẹ̀ náà yìí rárá Islam ti welcome ẹni tó bá gbéra rẹ̀ sípò ní túláàsì tó bá ti gbéra rẹ̀ sípò ní túláàsì tó sì ráyè débẹ̀ ẹgbà tí sẹ̀rí Islam sọnù àìgbà rẹ̀ fìtínà ni àìgbà rẹ̀ kí ni wọ́n pè é fìtínà ni ẹ̀wọ̀n tójú wa rí láyé Abacha láyé Babangida pẹ̀lú Abiola MKO ta ló sọ fún yín pé MKO president ni kò tí ì di president tàbá fẹ́ lo sẹ̀ríà mùsùlùmí ni àtàwọn méjèèjì náà mùsùlùmí ni wọn lákòókò nì tí Abíọ́lá bá sagbéjẹ mọ́ ọ táwọn èèyàn náà tá a fẹ́ràn rẹ̀ ta ní ẹjẹ́ àgbà fọlọ́n Nàìjíríà ò lè dàbò sí dàí ṣùgbọ́n ní ìtọ́ba gbà ní àfùn no òun sì wà lórí àga olóhùn ọlọ ẹni ọmọ ọlọ lágídí ẹ rò pé yọ lọ nínú ni yóò lọ yóò forú sílẹ̀ yóò lọ yóò fi wàhálà sílẹ̀ fún yín ó sì lọ náà ó sì create eh, interim government interim yìí kó tó create ẹ̀ wọ́n ti ní agreement sẹ́rẹ̀ bórí ẹ̀ ò pé orí ẹ̀ pé pé ọkàn fi rú wọn lójú fóṣù mélòó kan lẹ́yìn ìgbà náà wọ́n ń bọ̀ gbà àwọn tí wọ́n wà gbà lọ́wọ́ rẹ wọ́n ti lá agreement pẹ̀lú wọn ah, àwọn ìjọba gbọ́n ayé lẹ́ẹ̀mọ́ ti ń lọ èyí tí ó jẹ president ní two thousand thirty ó ti ń plan rẹ̀ lẹ̀ báyìí ẹ̀yọ́ wa máa rò pé tọ́lọ́run ní í ṣe tọ́lọ́run kẹ̀ ṣùgbọ́n tẹ́yìn ń wò plan jọ márùn-ún ẹlòmíì kan jókòó bá ní kí lọ fẹ́ ṣe lẹ́yìn aago mẹ́rin ìrọ̀lẹ́ ìkọ̀ mọ́ ṣé èèyàn sì ni ọ́ ẹranko ní iye máa ń tọ́kàn tó yẹ kó yọkàn máa já wá bá ẹranko lè rẹ wá ọ̀yà sùúrù ọ̀làdìẹ yọ lọ bá sọ yẹ tàn padà wá tọ́ba rẹ nìkan tí ó da àgbàdo lẹ̀ lọ́ọ̀kan ni ó ń lọ bẹ́ẹ̀ tiẹ̀ nù kò ní program ọmọ ènìyàn wọ́n lọ ní program àwọn olóṣèlú nìtẹ́ ń ṣèjọba wọ́n gbọ́n púpọ̀ wọ́n ti ṣe ti ètò ayé yìí wọ́n ti bá dé level tó jẹ́ sí pé ẹ máa rò pé wọ́n pidán ni wọ́n ẹ̀dẹ̀ pidán wọ́n mọ̀ ni wọ́n lọ fún ni so nípa báyìí ní tí ń pè léyìn ọjọ́ nínú Islam ó náà lẹni tó dépò nírọ̀rùn tá a yàn síbẹ̀ tàbó gbéra ẹ̀ síbẹ̀ ní túláàsì ní tí mo fi lọ́nbẹ̀ẹ́ tó bá gbéra rẹ̀ sípò ń túláàsì ẹgbà ó ti dọ̀gá náà torí àǹfààní àwọn ènìyàn ní sẹ̀rí àfimú gbogbo ilé wa náà ṣùgbọ́n ó fẹ́ darí àkóso nǹkan kan ó ṣàkóso nǹkan yálà àkóso tó ṣe ó kéré ni o àbótóbi ó jẹ́ tẹ̀sìn ni o àbójẹ́tayé tó ti gbọ́bẹ̀ náà yìí ìyẹn fi yé wa pé ìjọ́gànú Islam ó lè jẹ́ tayé ó sì lè jẹ́ ti ẹ̀sìn báyìí tí ń sọ̀rọ̀ ẹ̀sìn a máa rí ìmáàmù mosque ìjọga tẹ̀sínú ra'ísù ló ná náà a máa rí chairmanu bóyá community tayé nù ẹtún ní chairman muslim community tẹ̀sìn tó nù gbogbo àwọn ìwọ̀n yìí iná ni wọ́n ń pè ní ọ̀gá inú sẹ̀ríà ọ̀wà rí inú ètò ayé òun náà ni ipò tọ́já sí wípé èèyàn lè débẹ̀ pẹ̀lú ẹni irinṣẹ́ ló lè lò tó fi débẹ̀ táyé nù definition ìjọ́gà nínú ayé inú ètò ayé tó bá lọ sínú òfin àwọn democracy ní ọba òun náà ni pé kó rí ipò pẹ̀lú irinṣẹ́ tó bá wù ẹ́ ló lè lò láti débẹ̀ ọba ń parọ́ ọba ń pànìyàn ọba ń ṣìjàmbá. Si gbogbo ọ̀nà tó bá lè lò kó débẹ̀ ìjẹ́ ń pè ní ṣùgbọ́n àwọn èyí fi ẹ̀sìn sí tiwọn nínú ètò ayé nìkan ìjẹ́ ń pè ní ìjọganu àwa fẹ́ gbéyàwó síra wọn ó rí i pé ètò ìjọga nínú Islam ọ̀fẹ́jú ju ètò ìjọga nínú ètò ayé ọ̀fẹ́jú jù bẹ́ẹ̀ lọ torí ètò ayé wọ́n ń sọ̀rọ̀ nípa ìjọba ètò ayé lásán ni ṣùgbọ́n nínú Islam à ń sọ̀rọ̀ nípa ìjọba ètò ayé àti kíni àti ètò ẹ̀sìn mi ń gbọ́ àti kíni mi ń gbọ́ mọ́ sọ̀rọ̀ ntì àti kíni níbí báyìí ńkọ́ ẹ ti sùn bẹ̀yẹn o níbí báyìí ńkọ́ lọ́run yẹn ńkọ́ lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ńkọ́ ẹ̀yin tẹ́ wà lẹ́yìn mi ńkọ́ bẹ́ẹ̀ nípa ètò ẹ̀sìn tó point àkọ́kọ́ nù point ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìrẹ́ olùgbọ́ mi alákùnrin kọ́ ọmọ yìí pé ìṣèjọba àbí ìjọga onírànràn táìpù oríṣiríṣi ló wà fún ìjọba tẹ́pù yẹn jẹ́ aláṣẹ àbí ìpàṣẹ aláṣẹ kékeré ń bẹ rẹ̀ àṣàtò sógbọ̀rọ̀ kéèyàn máa jẹ́ ọ̀gá ní àwọn nǹkan tá a lè máa pè ní local tàbí village nǹkan kan báyẹn kéékèèké ẹlẹ́ẹ̀kejì ó náà ni <clears throat> ìjọga tó tóbi àpèjúwe example fún ìjọga kékeré àkọ́kọ́ òun náà ni kí èèyàn jẹ́ ọ̀gá fún family, ìṣèjọba fún fámílì islam oríṣi islam ṣe kí ni oríṣi kódà òfin tí islam gbé wá ń bẹ̀ ni ó tó báyìí bí báwo ni ọ̀gá ilé ó ṣe máa ṣe sí fámílì ẹ̀ eléyìí méjì ni ó kó ọkọ sínú ó sì kó ìyàwó sínú àṣẹ ń bẹ lọ́dọ̀ ọkọ lórí ìyàwó àtàwọn ọmọ àṣẹ ń bẹ lọ́dọ̀ ìyàwó lórí inú ilé ẹ̀rí obìnrin náà ń jọ̀gá nínú sẹ̀ríà ṣùgbọ́n kì í sọ̀gá nílá al-imamatul uzma wọn ò lè jẹ́ ṣùgbọ́n wọ́n ń jọ̀gá láàyè tọpọ́n wọn lé ìyẹn ni pé ìjọ̀gá nínú fámìlì ìkànnù ìjọba ni abánikíjọba ó dá níta ibi tá a ti gbé ibi fámìlì ni tí wọ́n kọ ìyàwó ọ̀bá lè darí ilé rẹ̀ bó ti dáa wọ́n wá ní kó jẹ́ kánsílọ̀ àdúgbò ọba ọba àdúgbò jẹ́ tí islam ọba yẹn nìkan kan ní kánsílọ̀ kánígbà ń jẹ́ kánsílọ̀ nù wà nù ẹ̀sìn tiwa tàbí ọ̀yẹn chairman local government ilé ẹ̀ lákọ̀ọ́kọ́ wò yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ yẹn sípò wọn ilé wọn ń jò náà ẹni tí ilé ẹ̀ ń jò ẹni wá tún gbogbo Ọ̀ṣun ṣe ṣiṣẹ́ àbíkọ́ wá tún gbogbo Nàìjíríà ṣe báwo ni ó ti ṣe ọ̀gá nìwọ náà gbogbo àwọn nǹkan ti ń bẹ nínú ilé ìníwọ́ lọ gá rẹ̀ ìtọ́ ọba lọ́dá lọ́dá lọ́dọ̀ọ̀kọ̀ ẹ̀nà tẹ́ máa ra àpò ráìsì sílé sì <clears throat> tẹ́ Ramadan bẹ̀rẹ̀ yìí tọ́ba ní a ah, màìdá ráìsì ẹ̀mà ti tán ọkọ̀ ò ní option o ọ̀tán náà nù àbọ̀ ẹ̀yin bàbá yìí ọmọ yìí pé a máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé a ah, ah, ẹ bọ́ yẹ ká jẹ́ oṣù ẹ mọ̀ pé special ló ń jẹ inú àwẹ̀ ni àti ẹ̀ wá túmọ̀ tó ṣe ráìsì yẹn ọ̀nra obìnrin nù ọ̀nra bàbá ti ṣe nísà ń lọ ilẹ̀ kò wú ara <laughs> ó sì jọba tiẹ̀ ń bẹ̀ nù yóò sì rí ṣe tí ó ṣe neat ó lè jẹ́ ọ́fúsù méjìlá tó ní mọ̀ bẹ́ẹ̀ náà fún àwọn ọṣẹ ìwẹ̀tẹ́ ọ̀rà sílé ọṣẹ ìfọṣọ bá fún lówó pé lọ́ra báàgì bag e, ọsẹ kan o ó lè ra half nígbà tó níyẹ̀wò àbọ̀yẹ̀wò tó bá gbé dé ni bó ti ẹ̀fẹ́ yẹ̀wò pé mo bí sí ẹ jẹ́ kí n payà rè tó fi gbàgbé káwọn dá àti lò ní jẹrin yóò dẹ̀ gbé ọsẹ tó o oṣù tí ìparí tó tán ó ń ṣèjọba kẹ́nìkan ó ti ṣe sí ni so nípa ìkànnùn ẹlẹ́ẹ̀kejì rẹ̀ asatul hayy kéèyàn jọ́gà ní àdúgbò náà ní chairman local eh, community ọ̀gá ni ọ́ sáàrí yẹn ó yẹ kí yẹn wà ń bí náwó rẹ̀ sókè mi tó bá wà tọ́lọ́ ń fi ọ́ sí chairman community kan ọ̀yà òun dà ẹ̀yìn dà kò sí àà bá a ṣe pọ̀ tó yìí àníyàn ńlá kankan láàrin wa ẹ̀rù bó kílẹ̀ ẹ̀rù bẹ̀ ayọ̀ ìbú yẹn ọ̀yà ọ̀yà nípa báyìí ẹni tó jẹ́ <clears throat> chairman local government eh, community <clears throat> ọ̀gá ni ọ́ aláṣẹ ni ọ́ ìjọba ló ń ṣe ìjọba ló ń ṣe àwọn gbọ́n tó yẹ kó o ṣe padà nípa rí gbogbo àwọn tá n ká yìí ẹlẹ́ẹ̀kẹta ra'isul qabila ri'asatul qabila baálé tàbí baálẹ̀ <clears throat> baálẹ̀ fíléèjì kan ìjọba ló náà ẹ wà máa jẹ́ máa sọ pé ìjọba ọda ìjọba ọda àwọn èèyàn máa wo gbogbo bí táà ń sọ yìí wàláhì máa ní ah, ìjọba Ọ̀ṣun dára púpọ̀ ní táwọn èèyàn rò ní pé ní ń bá wí talẹ̀ ń bá wí gọ́vùnà Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá náà lẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ ní táwọn èèyàn ọmọ pé tábà dára púpọ̀ gbogbo àwọn àtọkọ ìyàwó tó ń bújọba Ọ̀ṣun pé ìjọba yẹn ò dá rárá ìjọba yẹn ò dá rárá ó ti búra rẹ̀ torí pé ìjọba àwọn náà tani ìsìjọba aláṣẹ gbogbo wa anabi wa sallallahu alayhi wa sallam ó sì ní bẹ́yìn yìí bá ṣe rí náà lẹ́ńtà yàn sí lórí náà ó ṣe rí bẹ́ẹ̀ bá ti dára yóò dá tí gọ́fúnà bá ti dá ẹ̀yin náà dá nìyẹn tí president ọba ti dá ẹ̀yin náà dá tẹ́ ẹ bá fẹ́ kí ọ̀gá yẹn ó dá ẹ̀yin náà ṣe kíni ẹ̀dá inú ìjọba tó jẹ́ kékeré òun náà ni riasatul masjid ìjọba masalasi imam imam mosque ìjọba ni ọ ọgbọ́dọ̀ mọ́nítọ̀ ẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ nǹkan kan ó sí ara masalasi tí fáànù kan bá ń mì báyìí tí ń mì kò tí ì já o mọ́jẹ́ ọ̀já o tó fi sọ pé ah, ah, ah, ẹ̀yà ẹ kọ́kọ́ disconnect wáyà yẹn ná tàbá wa rówó káfíńmé síbẹ̀ tùmí léyìí ẹni kò lẹ́nu tí ó fi sọ̀rọ̀ pé mo fẹ́ jábọ̀ yóò kàn jábọ̀ ńjọ́ kan náà ni yóò sì pààyàn a lè pé èèyàn lè mọ́ sí mbẹ́ kí èèyàn wà mbẹ́ ìjọba ni ìmáàmù ìmáàmù mosque ìjọba ńlá ni nípa báyìí ẹlẹ́ẹ̀kanú náà àwọn ìjọba kékeré wàlìjàmáyíyàt gbogbo ẹni tó jẹ́ olórí àwọn ẹgbẹ́ ẹ̀sìn àbíjọ ẹ̀sìn àbíjọ ayé kìíní kan club kìíní kan ehm, party aláṣẹ ni ọ́ ìbá ń jẹ́tẹ̀sìn bá mọ́ jẹ́tẹ̀sìn aláṣẹ wọn náà ìjọba ni ọ́ ìdí mo fi ń kà báyìí ẹlòmíì bá bá ń sọ̀rọ̀ ìjọba kò ní rò nǹkan ìjọba lòun nígbà bá fẹ́ sọ tó yẹ kó o ṣe níṣẹ́ wọ́n mọ̀ pé gbogbo kínní lọ bá wọn náà o àyè lọ síbi pé ìjọba ó ṣe déédéé ọ ò ní gbọ́ yé kọ́ kàn náà ìwọ gan ìjọba wọn náà naam nípa báyìí ìjọba kékeré kan tó ń bẹ òun náà nìrẹ̀ asatu safa ìjọba ìrìn àjò ìjọba kí ni mo pè é má ti sọ̀rọ̀ àwọn tí mo fẹ́ mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sùn lọ ìjọba kí ni mo afa ìjọba kí ni mo pè é ẹ tún jókòó yín jó tí wọ́n bá dìde ni ẹnìkan kan sóhun mi báyìí ṣùgbọ́n a lè máa sọ̀rọ̀ ká tún gbá àwẹ̀ ká tún á dìde mọ́ òun náà ní ìjọba ìrìn àjò ànábì gbé òfin kalẹ̀ ń pa ìrìn àjò fún wa sallallahu alaihi ẹ travel ọ di ẹ̀yìn ìjọba kẹ́ tó gbéra nù sẹ̀ríà ní òsìlámù bó ṣe fálù láì fọwọ́ tó ó ti mọ̀ pé ẹ̀ lè jọ rìn kẹ́ ẹ mọ́ máa yapa ẹ̀dù mọ́tò park ìkan gba hànú ah, mọ́jà park mi ẹni tẹ́ ẹ bá ti yapa ẹnu ẹni tó jọ́gà láàrin tẹ́ ẹ fi sọ̀gá ni yóò gbé no bí ní àti dúró ẹ̀ sì bọ́dọ̀ sọ̀rọ̀ wọn. ẹ kàn lè fún nímọ̀ràn wípé ah, ibẹ̀ yẹn kọ̀ mọ̀ sómi ń bẹ̀ kò sí tọ́lẹ̀tì ń bẹ̀ jẹ́ ká lọ síbi báyìí tọ́ba nínú ibi tó ń sáfìfẹ́ ká ẹ dóònù ẹ má bàjá ẹ dúró ń bẹ̀ oore wà ń bẹ̀ fún yín torí pé ń tẹ́ lu ọ̀rọ̀ rẹ̀ oní lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó eh, ẹ gbọ́dọ̀ travel èèyàn méjì kan ò gbọ́dọ̀ travel èèyàn méjì ò gbọ́dọ̀ travel láì yẹn nìkan lálàsẹ̀ kẹ́ mẹ́bàá ṣe jà ní sallallahu alaihi wasallam sòrú ìjọba eléyìí ni tọ́wọ́ bá ti wọ̀ ọ́ tẹ́ẹ̀fì dé láti jọ́ ní nì ọ̀ gbọ́dọ̀ tààhùn sọ́gà rẹ̀ ó ti dọ̀gà rẹ̀ ó ti kọ́ ọmọ òwò pé ah is my leader ọ̀gá mi nìyí o tẹ́nìkan bá sọ fún ọ wípé tẹ́nìkan bá fẹ́ fún yín ní nǹkan lórí jọ́ọ̀nì ẹ̀sìnmi níbì kan wá fẹ́ fún yín wọ́n fẹ́ present gift kan fún yín wà á sọ wípé jẹ́ ń ké sí ọ̀gá wa wa ọ̀gá yín tàbí tọ́ka yín bá ní ayé lọ gbà àbí jẹ́ ń gbá yọ̀ǹda ló ṣẹ̀ṣẹ̀ lọ gbà òbí Islam ṣe wide tó òfin Islam ṣe fẹjú tó ó jẹ́ mọ́ sọ fún ọ pé àwọn nǹkan wọn yóò lé bá lọ́dọ̀ àwọn èèyàn wọn yẹn lẹ́nu kí wọ́n gbéra nínú mọ́tò wọn pé ní orúkọ kìnní kan ní orúkọ kìnní kan ọlọ́run ìrìn àjò táwọn ń lọ yìí ọlọ́run jẹ́ kó ṣe báyìí ọ̀dọ̀ òun nìyẹn wọ́n wà máa takùrọ̀sọ ní ọkọ̀ lọ wọ́n mùsùlùmí náà tó ọmọ ìdájọ́ eléyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́mọ yìí jọ́nì tẹ́ ti rìn tẹ́ ẹ̀yìn aláṣẹ aláṣẹ nínú àwọn kéékèèké tó tún tó jẹ́ ansa tó ń fi jihad jihad bá dé àmọ̀tẹ́kùn jihad ta lọ́mọ àárí ààrẹ tó jihad sí ká kó àdá àti jihad àbí ká máa dá títì rò jihad eléyìí jihad ẹ̀yin ọmọ wa ní yunifásitì jihad week jihad week èmi sọ fún wọn láwọn ààyè kan tá a ti lọ sí lẹ́tọ̀ pé ẹ pààrọ̀ ẹ̀ àwọn tí wọ́n máa ń ṣe jihad week làwọn tó bá wà ní school of uh, army kankan báyìí àwọn lẹ́ẹ̀kọ́ máa ṣe jihad week ṣe mọ̀ pé iṣẹ́ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ máa bẹ́ máa fò ní ẹ̀yin tẹ́ wọn yunifásitì yìí tẹ́ bá lọ sí yunifásitì tó wà ní Abẹ́òkúta ẹ rí i pé agric ní tiẹ̀ ẹ̀yin muslims tẹ́ wà ń bẹ̀ mss tẹ́ wà ń bẹ̀ tẹ́ bá fẹ́ ṣe wíìkì tiyín ẹ mú un tó jẹ mọ́ agric kẹ́ ẹ fi so kọ́ ọ jihadu ti ẹ̀yin tẹ́ ẹ wà ní lautech lÓgbómọ̀ṣọ́ kí ni tiwọn technology àbí ẹ mú ntọ́jà mọ́ technology nù sẹ̀ríà kẹ́ ẹ fi sọ jihadu ti ẹ fi sọ wíìkì ti ẹ̀yin tẹ́ ẹ bá wá ní nǹkan kan tó jẹ́ pé skul yín tó dúró lé lórí tó pé gbogbo nǹkan ní kọ́ńtì ẹ̀ ẹ wá nǹkan kan tó jẹ́ mọ́ mímọ́ kẹ́ pé knowledge week ah, jihadu ṣe àjẹ́ so èyí tó sì wọlé yìí ọ wọlé ní tru àwọn èèyàn kan tọ́já sí wípé akatakí tí ẹ̀sìn iná ẹni ń bẹ lọ́wọ́ wọn wọ́n sì gba nǹkan yẹn láti ta wọ nàìjíríà ni ẹgbọ́n mi yé bá ń jẹ́ máa mo là ń lọ jàre ri'asatun fil jihad èyí tá ń pè ní ìjọba nínú jihad òun náà lẹni tí a bá fi ṣe adarí wa tó bá ti lé ìdíwá báyìí àbọ̀lọ̀ sí nǹkan kan àti pẹ̀lú àṣẹ rẹ̀ ìsìláàmù náà tó jáwo rẹ̀ àṣàtò lè kó bọ̀rọ̀ ìjọba ìjọba ní ńlá la wá fẹ́ sọ kéékèèké la sọ méje fún wa ni ọ̀wọ́ ní ìjọba tó jẹ́ sí pé high level ni òkè lọ́wọ́ àwọn èèyàn ní à ń pè ní imamatul uzma ọ̀gá àpèjúwe tá a lè wí fún wa alákòókò tá a wà yìí mẹ́ta náà ni tàbí mẹ́rin ẹja sọ di mẹ́rin alákọ̀ọ́kọ́ ri'asatul madina kalimoluk ìjọba ìlú kọ̀ọ̀kan sítì kọ̀ọ̀kan bí àwọn ọba ni ọba Òṣogbo láòórè àbí súnmọ́gbà láròóyè eh, àtàrújà wọn lọ́ba Òṣogbo ìjọba ni aláṣẹ ni ìkànnù eléyìí ó ju gbogbo àwọn tá a wí tẹ́lẹ̀ yẹn lọ ọ̀gá òkè lọ́wọ́ torí pé n tó kó sínú wo bí òòrò Òṣogbo ṣe tó wo bí ìbú rẹ̀ ṣe gùn tó káwá wípé ẹnìkan lólórí ibẹ̀ tí sọba bẹ̀ àà àmọ́ yìí sí business tó wà mẹ́ abálẹ̀ kan kò sí kà ìjọba ńlá kan ni ọlásẹ̀ ó ní àṣẹ tí ń pa bọ́bá ní ọlásẹ̀ ìrọ̀lọ́pàá bọ́bá ní àwọn ìjọba gọ́ọ̀mẹ̀ntì ayé ti gbàṣẹ́ lẹ́nu wọn ìrọ̀ àṣẹ́mbẹ̀mbẹ̀ àwọn ilẹ̀ kan bẹ ní sàkáání ẹ̀ báyìí tó lè gbẹ́sẹ̀ lé tí ó sì gbélé gbé àwọn ilẹ̀ kan bẹ tó lè gbà lọ́wọ́ àwọn tó wà lọ́wọ́ wọn tí ò sí tí wọ́n sì àwọn ilẹ̀ kan bẹ tó lè tà àwọn ilẹ̀ kan bẹ tó lè bọ́ ènìyàn bàbá rẹ̀ sì kó nílẹ̀ yẹn ṣùgbọ́n nítorí pọ́sá ti jẹ ọba Òṣogbo ó ti dá aláṣẹ lórí nǹkan àṣẹ kan asákejì àwọn aláṣẹ ńlá kejì òun náà ni ri'asatu albaladiya òun náà ni ìjẹ́gà ìjásẹ̀ local government chairman local government aláṣẹ tí wọ́n fẹ́ da títì kan níwájú léyìn tó bá ní mo gbẹ́sẹ̀ lé ẹ gbọ́dọ̀ dà kò sẹ́ni tó lè dà aláṣẹ ni ẹlẹ́kẹta òun náà ni riasatul wilaya òun náà ni ìjọba state aláṣẹ ni àwọn gọ́fúnà yẹn aláṣẹ ni wọn ìtọ́wá ju gbogbo ẹ lọ òun náà ni riasatul dawla òun náà ni aláṣẹ country bí àwọn president yẹn àwọn aláṣẹ àgbàna tó ẹ ká wá sọ̀kalẹ̀ síbi nǹkan kan báyẹn yín olùgbọ́ wa ju fóònù yẹn lọ àwọn aláṣẹ tá a kà yìí àti kékeré àti nílá rẹ̀ kí ló yẹ kí àwa yìí ká ṣe pẹ̀lú wọn sáàkà máa wọ̀n pé bàbá rere bàbá kẹ̀ mo ti dọ̀bálẹ̀ kọjá lórí mi sí ní táwọn ṣe nù ni wàláhì kìí ṣe bẹ́ẹ̀ Islam kọ́ wa ní tá a ṣe kí ni nǹkan tó kọ́ wa tá a ṣe ohun tó ga jù tí Islam wá lọ́dọ̀ àwọn ìjọba yìí kìí ṣàwọ̀ àwọn ìjọba tá a kà wọ́n wọ̀nyí méje lákọ̀ọ́kọ́ mẹ́rin lẹ́rẹ̀ kejì gbogbo àwọn ìjọba yìí tí wọ́n náà jẹ́ kan níbẹ̀ kí ni ẹni tá a fẹ́ kẹ́ ẹ ṣe kí lòfin tá a fi dèyìn òfin tá a fi dèyìn pọ̀ nínú Islam ṣùgbọ́n ẹyọ kan péré náà ni màá sọ fún wa òfin ẹyọ kan yẹn òun náà ni kí ni àlàáńdélò kẹ́ ẹ ṣe kí ni ẹ ṣe déédéé déédéé ẹyọ kan náà ni ó wa ìjọba tó bá ṣe déédéé kò ní problem bàbá tí sọkọ ìyàwó tó bá ṣe déédé kò ní wàhálà ìyàwó tó ṣe déédé kò ní wàhálà olórí ìlú tó ṣe déédé kò ní fìtínà gọ́vnọ̀ tó ṣe déédé kò sí problem president tí ò fi gbá kan bọ̀ kan nínú kò ní wàhálà kankan déédé ni ọlọ́run ọba kí déédé fún wa púpọ̀ nínú Al-Qur'an mọ̀jáwó hadith kan pé torí àkókò òun náà ni hadith sí ànábì wa sallallahu alayhi wa sallam ó recommend àwọn èèyàn méje kan fún nǹkan kan tó jẹ́ sí pé nǹkan náà ó kéré púpọ̀ nǹkan náà kéré púpọ̀ fáwọn ènìyàn ẹni tí ó rí irú kan tí ó rí nǹkan yẹn lákòókò yẹn ọ̀sọ̀wọ̀n ànábì wa kàǹtì àwọn èèyàn méje kan sallallahu alayhi wa sallam wípé wọ́n wà nínú àwọn tí wọ́n rí oore yìí oore yìí ọjọ́ tí ò sóore ni oore yìí ó dàbí omi lọ́jọ́ tí ò sómi ó dàbí oúnjẹ lọ́jọ́ tí ò sóúnjẹ oore tó pàtàkì jù fọ́mọ ènìyàn lóore tó bá jẹ́ sí pé kọ̀ kárí téèyàn máa fi ṣe fáàrí tí wọ́n wá ní pé wọ́n nìkan la fẹ́ fún táà fáwọn yòókù oore ńlá nìyẹn kí lóore náà anábì wá sọ pé sábà tún yóò sí lò anábì ní àwọn èèyàn méje kan ń bẹ èèyàn méje kan ń bẹ yóò sí lò ọmọlá ọlọ́run ọba yóò fún wọn ní yóò ta tẹ́ǹtì fún wọn wọn náà sì mọ tẹ́ǹtì ọlọ́run ọba kò lóko o. kò ní òpó ó sì lè rí wọn pọ́ lọ́n ta tẹ́ǹtì fún níyàn mọ́ sì gbọ́ pé irú tẹ́ǹtì ayé kò lẹ́sẹ̀ kò sì ní lẹ́dà tí wọ́n máa ń dààbò lórí ó ní rí ọ̀tọ́mátìkì ni bí ìgbà tí wọn náà mú rìmúùtù ẹni ọtẹ mọ́tò lọ́ọ̀kan fúrúfúrú bó ló ṣe rí ọmọ ènìyàn nù tọ́lọ́wọ́n ọba wa kọjá bẹ́ẹ̀ o tent tọ́lọ́wọ́n ọba ta yìí lọ́jọ́ náà kò sí tẹ́ǹtì kò sí tẹ́ǹtì kankan àfẹyọkan náà ni kò sì wá tóbi ọjọ́ náà tó wáyé ni ọjọ́ tí gbogbo ayé ọmọ wá nǹkan tí ó fi borí ọjọ́ òwe ni ọjọ́ àlùkìyàmà ọjọ́ tí ò sí nǹkan kan tá a lè fi borí kò sí gi kò sí òjì tọ́pọ̀ yẹn jẹ́ lẹ́yìn nígbà míì tó rùn bá mú báyìí tá a bá rẹ̀ ń tó ga àwa máa ń rìn níbi òjì rẹ̀ kò sì ní mọ̀ yóò sì bí àwọn àwa lọ síbi òjì ẹ̀ àwa máa rìn yóò rò pé bóyá a kàn ń rìn lọ lásán tó bá ti sáré àwa náà ó ṣe kí ni a sáré tó bá ti slow àwa náà ó slow torí pé òjì kan ń bẹ tó ní ti òjì ẹ̀ là ń lò níjọ náà láàrínlá ìlà kò sójì kankan àwọn tánàbí wa kà ń bẹ sallallahu alaihi kódà ọ̀yà ẹni tọ́kọ́kọ́ ká gan òun náà lẹ́ni tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ kí ló wí. ìmáàmù òun náà ni ìmáàmù ẹlòmí ọ̀gbàgbọ́ yẹ ọ̀rọ̀ ànínẹ́bì dáadáa sallallahu alaihi wasallam tó bá fẹ́ kàdíìsì yóò pé ìmáàmù mọ́sálásí à ẹ̀ eh, ọmọ ntánàbí sọ̀rọ̀ sallallahu alaihi ọ̀rọ̀ ànínẹ́bì fẹ́ jújú bí wọ́n ṣe gbọ́ yìí lọ. imamu ni adi ilu imamu una eni oga imamu oje imamu masarasi ni imamu oje imamu ito aye ni toba ti je si pe adi ilu toba ti ji uni di di ntana befe onye soloolo ahu aye di di di di di chijio babasi di di osiwara gbogbo ntọ́sẹ̀lẹ̀ yìí tẹ̀kàn pé corruption kò sí ti ń tó bí gbogbo ẹ̀ ju pé lọ àìṣedéédé lọ ntẹ́sìn pé déédé ni pé ká fún kálukú ní kíni ẹ̀tọ́ ẹ̀ á fún alẹ́ tọ́ wa ni sọ yẹ ká máa jìyà báyìí ọmọ nàìjíríà ló jókòó ní ọ́ọ̀lù tó tún dá nínú àwọn ọ́ọ̀lù tó dá ní mọ́sálásí òṣogbo ní bíwá ṣé bó ti yẹ kárí nìyí à ké jókòó ilẹ̀ ńlẹ̀ wa ni wọ́n táì sí ọ́ọ̀lù wa yìí nífilọ òdò lórí àwọn èèyàn lọ nígbà tí òòrùn jẹjẹ ó ti sọ ẹlòmíì dé lẹ́fù tí òòrùn yìí sì mọ̀ bàtà ló ti rán rán rán rán rán rán rán sí òṣòwò ń lu yìí kí ló fà á ìmáàmù àdìlò wàláhì owó yìí ń bẹ́ ń bí ọ wà ọ ń bẹ́ ń bí ọ ó sì tún ń sun owó ń bẹ́ ń bí ọ wà tí wọ́n kó o sí ó tún wá ń sun kí ṣe kó dúró ìyàwó ń jẹ ọ báyìí kò sí nǹkan kan tó fà ju wípé kò sí ìmáàmù sẹ́nítọ̀ tẹ̀yàn ní agbègbè tí sóṣe déédéé ntẹ́ni ọlọ́pin fún aráàlú ìdílé ẹnìkan ló pin fún sóṣe déédéé bá kò sí déédéé. bẹ́ẹ̀ náà ni gọ́fúnà tẹ̀yàn ìlú ẹnìkan lọ fà gbogbo ẹ̀ lọ kọ̀nà tí gbogbo ìlú yòókù mọ̀ pírẹsidẹ́ǹtì náà gbogbo títí ìlú ọ̀dà mo ń bọ̀ lọ́nà èkó lánàá mo sọ́ọ̀rì púpọ̀ fúnjọba wa yìí tèmi tèmi àtiwọ́n náà jẹ́ kanú ìjọba wọn ah! títì ní ń ṣe láti nǹkan bíi ten years ago how many kilometres one hundred and kìíní kan lẹ́ẹ̀ parí ìbàdàn sí lọrin kọ̀ parí kí wọ́n ní fáàrí yín wọ́n ní I am president of Nigeria ojú ò tì ọ́ president bo èmi ni executive governor of Ọ̀ṣun state ah, ah, ọlọ́run ọba tún ìjọba wa ṣe o ibi tó le sí ọlọ́run bá wa dẹ a mọ̀ pé gọ́fúnà yẹn inú tí ẹnu dùn ó gbìyànjú ṣùgbọ́n kọjá kínú kọjá agbára ọba tó wá lágbára láwà ọlọ́run agbára rẹ̀ ń bẹ ń bi wà <clears throat> sẹ̀kínà ń bẹ́ ń bi tọ́wà tó o bá sọ kalẹ̀ bókì ọ̀bà mówó wá ọlọ́run ó sì dá nǹkan lẹ̀ sọ́sùn tó jẹ́ sí pé owó ọmọ jáde ń bẹ̀ fún sọ́lọ́run ọba ò ṣùgbọ́n wọn gbó wọn sàn wókè pé federal fowó ránṣẹ́ eh, federal wa lélẹ́yìí mọ́ federal gan rówó náà ẹ padà sọ́dọ̀ Allah tó jẹ́ pé gbogbo kanzu ń bẹ lọ́wọ́ ẹ tẹ́ sọ pé wọ́n ọlọ́run ọba bá tájì Èkó ọmọ nǹkan kan tiẹ̀ Lagos ọmọ nǹkan kan Lagos ọmọ kankan àwọn state kan ọmọ wàhálà torí pé nǹkan Ọlọ́run ti fún wa lórí sùn dáadáa asálẹ̀ níbi àwà yìí nígbà ní kálukú wa máa sanwó ní títì ẹjẹ́ ara wọn lọ́wọ́ ẹjẹ́ àsán wọn ò lọ́nà míì àwọn lọ páàkì síbì kan ọ̀sán owó ọlọ́kadà ah, ọ̀nà tí ó wúlẹ̀ gbà wọlé fún gọ́ọ̀mẹ̀ntì pọ̀ ọ́ ṣùgbọ́n wọn ò ṣe àwọn association tó jẹ́ tọlọ́kadà ní gbó ọlọ́kadà ńlẹ̀ yìí gbogbo òwe tẹ́ ń já fún àwọn ní ń pìn àbáwọn kan ní ọlọ́kadà má bínú o àṣírí rẹ̀ kí mò ń tú o ṣẹ̀rẹ́ àná àwọn onímọ́tò gbogbo gáràjì ní sẹ́ni tí wọ́n ń sẹ́ni abáni amúná lórí òpó oná kan ládùúgbò wọ́n lásan fifty thousand naira ká tó múná lórí òpó àtà ní ògbówó ilé wọn ní community ni ah, ah. tẹ bá wá gbà tán èwo lẹ́ẹ̀fẹ̀ ránṣẹ́ sí gọ́fúnà gan gọ́fúnmẹ́ǹtì gan tó jẹ́ sípò gan ló gbé iná wọ ìlú yìí wàláhì wọn àfihàn kan ránṣẹ́ ẹ ti pé ìjọba ọmọ ibi tó wó ti wọlé fóun ó yẹ kó lọ rí sí gbogbo àwọn àfíà sí eré àyàn ẹ̀yin gbowó sẹ́yìn lẹ múná wòṣogbo ẹ wá nítorí pa afẹ́ faná ní community lásán ẹ lásán fifty thousand naira ẹ wá lé fi ààfo ẹ̀ ránṣẹ́ àbèrè wípé ẹ̀rọ owó oṣù san fáwọn ìjọba àwọn òṣìṣẹ́ ẹ fi kún ara ẹ̀ náà ah, lọ́jọ́ mi ọmọ sọ fáwọn èèyàn pé ìjọba tó bá fẹ́ ṣèjọba ẹ̀ tọ́nà ń bá lò ó tó bá darí ẹ̀ tó ṣalágbákò alápàpàdé ńtọ́ mọ́ntí ìsìlámù mú wa tí wọ́n bá nù ọ́ bí òkèlè tí wọ́n nù ọ́ lọ́nà ṣẹ̀ríà ó rí ìjọba rẹ sí kọjá gbogbo àwọn ìjọba tí wọ́n bá bọ́ kẹgbẹ́ lákòókò gbàdá torí pé nǹkan bẹ́ẹ̀ ní ìsìlámù yìí púpọ̀. ìmáàmù náà dè lọ iná ni pé ìmáàmù gbọ́dọ̀ aṣíwájú gbọ́dọ̀ jó ní déédéé tó bá ti jó ní déédéé kò sí wàhálà nǹkan ti dànù náà torí àkókò kí wọ́n ní àwa yìí tá a ríra wa yìí tìjọba lásán ni ẹnu ẹyọ kan náà ti tó wọn àwọn ọ̀rọ̀ tí wọ́n yìí sábà sọ special ẹnu tá a lè sọnù ṣùgbọ́n àwọn àlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ àìsàn gbangba káyọ̀ pé kò ní dáa fúnjọba yẹn ká mọ̀ sọ́bà kò ní dáa fúnjọba yẹn ring road ti ń sí lọ láti ìjọ yìí kó sì wà má ṣe gan àìsọ̀rọ̀ ẹ̀ káwa ní pé ìjọba yẹn lówó lọ́wọ́ gan tí ò sí àìsọ̀rọ̀ ẹ̀ àtàmìlẹ̀ pé kò sí tó bá wà lọ́wọ́ ẹ̀ tí ò sí ìtawọ̀ ó ṣe ni pé ẹ text message ẹ kọ letters tí ọba wa ràn á fẹ́ rí yín text message ó lè mọ́ kàkún pé àwọn wọlé pọ̀ gan lẹ́tà tí wọlé ọ̀nà yìí lẹ́tà táwọn atúnkọ lẹ́tà sí ó lè mọ́ kàkún ọ̀ya mr governor á fẹ́ rí yín o táìmù ó lẹ fún wa kì í sí sọ́fíìsì tọ́ ọba fẹ́ ṣe nàìjíríà fúnjọba má lọ sọ́fíìsì o ọ́fíìsì kí lọ lọ sí lọ́fíìsì ọgbẹ̀bùn kò ń bẹ̀ yẹn ẹ tó lọ sí nàìjíríà ń gbẹ̀bùn ọ̀n gbẹ̀bùn kò lọ́dọ̀ gọ́fúnà lọ sí nàìjíríà fún ọ ò sí nàìjíríà ilé lọ lọ torí pé ọ kọ sí lọ́rùn yẹn yẹn pé mi fẹ́ mi nídìí ẹ̀ tọ́lọ́mọ wá sí kí n lè bá jà ọ sọ fún pé kí n lè bá jà lé yíwájú ọlọ́ni pé ìhùn wí bẹ́ẹ̀ pé ó sì wà ń bẹ́ ọ̀sọ́ ẹgbàá náà ẹ̀ nídìí ẹ̀ àì sọrú àwọn àṣírí àbálẹ̀ ibò ìjọba níta even kọjá kèfèrí kọ́mọ̀ jẹ́ mùsùlùmí àtúwà ń bèèrè ẹgbẹ́ wa ìran wa ẹlẹ́sìn wa ọ̀n bá wa gbáwẹ̀ ọ̀n bá wa kírun ọ̀n bá wa ṣe gbogbo ń tá àfi máa júwe pé ìsìláàmù lè yẹn ń ṣe kẹ́nìkan wá pé kèfèrí lélẹ́hùn kò tó pè ń kèfèrí ó fìrìnlẹ̀ fún wa bí wọ́n bá sì láwọn abìkan lọ bá wọn sọ fún wọn pé ń tẹ̀sẹ̀ yìí ọ̀dà o ah pé yàn kèfèrí ah mistake mo ti fojú kan má rò pé bóyá mo súnmọ́ wọn o kọ́ mọ́ àwọn wa bá mi pé ah àwọn yẹn súnmọ́ mi ì súnmọ́ wọn o èmi ò tiẹ̀ bẹ́lọ̀ kí n súnmọ́ ìjọba torí pé yóò kó báyìí anabi lọ sọ bẹ́ẹ̀ sọlọ lọ máa kà máa bẹ̀ wọn ó lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ́másì pé ọgán ó lè pa fóònù kan ó sì bẹ́ẹ̀ ni bó ò lè pa wọn torí pé wọn ò lè fi dáadáa lọ ẹ́ gọọmenti ò lè fi dáadáa lọ ẹ tó fi dáadáa lọ ní gbangba ní ti ń ó ju dáadáa yẹn lọ wàláhì rí nìyẹn o bá gbà ní láàf ní problem torí pa aṣọ tẹ́ ẹ wọ̀ ọ́ yàtọ̀ sasọ tẹ́mi wọ̀ aṣọ tẹ́mi yìí ń gbà ni wa máa ń ba Abu Dawud lọ́gbà wa. ó ní anábì ẹnikẹ́ni tí bá máa pààrà géètì gọ́fúmẹ́ǹtì òfútútìnà ah, ó rí fitinà ẹ̀sìn ó rí fitinà ẹ̀sìn tó dájú ó rí fitinà ẹ̀sìn ó tún rí tayé gan torí bí wọ́n kàn tiẹ̀ pé ẹgbẹ́ APC ẹgbẹ́ kínní kan ló ń ṣe nígbà tó ti ń lọ bẹ̀ bẹ́ẹ̀ bá ń lòdì ẹjọ́ ń lọ ni bẹ́ẹ̀ bá fẹ́ jẹun ẹjọ́ ń jẹ́ ọgbà fitinà o torí pé wọ́n ìjọba lọ sóde ọtí yóò sì mọ́ lẹ́yìn èmi ọmọ àfa àti bá ń tẹ̀lé gọ́ọ̀mẹ̀ntì lẹ́yìn kì í sáfà ẹ̀sìn mọ́ àfa ìtẹ̀lé gọ́ọ̀mẹ̀ntì lẹ́yìn ẹ̀kọ́ kan tẹ́bá ní díẹ̀ tẹ́bá ní díẹ̀ ló kù ṣùgbọ́n wọ́n bá lọ sókè ẹ̀ bá ń bẹ̀ wọ́n bá lọ sódò ẹ̀ bá ń bẹ̀ ẹ lọ́ mọ̀ pé ó ti kú láàfà ẹ̀sìn ànábì sọ pé ẹni tó bá wá sẹ́ tó bá yẹ pé máa tó ti kò ní gbọ́rọ̀ ẹ mọ́ kò ní understand kò ní gba òdodo mọ́ torí pé ẹjọ́ ń kọ́wọ́ bọ̀ wọ́n irú tí wọ́n ń jẹ wọn náà ń jẹ irú ọkọ̀ tí wọ́n ń gùn ni wọ́n náà ń gùn mọ́ni hajj preacher torí pé ibi tẹ́ wà ẹ̀yìn tẹ́ ń ṣe dáwà ní tábà fẹ́ lọ rí gọ́ọ̀mẹ́ntì táyà sì mọ̀ pé ọlọ́lá ayé ni wọ́n tá a máa pọ́ lọ́lá ayé ni wọ́n kò sí ọlá ayé tá a fẹ́ gbé lọ́wọ́ tó fẹ́ jọ wọ́n lójú lọ́wọ́ wá mazda kan tó ti gbó tí ń tú èéfín dáadáa tó yẹ pé wọ́n tàn bọ̀ tì kó tó ṣe kíni kó tó ṣiṣẹ́ ẹgùn lọ́bẹ̀ ẹ mọ́gàn ọkọ̀ dáadáa lọ tó tẹ bá ti gun ọkọ̀ tó dára lọ tó sì ti mọ̀ tẹ́lẹ̀ pé ní mímọ̀ nìyí yóò wò pé ẹgbẹ́jọ ni wọ́n ayé tí ọba máa yin tẹ́lẹ̀ ẹ̀wọ̀ ń da lọ tọ́ba ti máa yin tẹ́lẹ̀ ẹ má gbé ń da lọ ẹ̀wọ̀ sọ da lọ níwọ̀nba ó ti máa yin tẹ́lẹ̀ ẹ ọkọ̀ tí ò dára lọ ìyẹn tọ́ba ti máa yin tẹ́lẹ̀ ó ti mọ ntọ́lọ̀ ń bọ̀ lẹ́kọ̀ọ́ àti nímọ̀ tẹ́ ẹ bá déwájú ẹ èyí tẹ́ ẹ gbé ọ̀dà ni

o ti ríra elu lulẹ̀ wájú ẹ̀ ti mọ̀ ọ́ mọ̀ yóò wọ̀ wípé kí ni yáni ní tí wọn ò rí ń di ẹ tẹ́lẹ̀ lánàá tó wá pọ́n lọ sọ́dọ̀ gọ́fúnà ojú ọmọ bó ṣe mà tó nípa báyìí eléyìí ni àwọn nta nílò lọ́dọ̀ ìjọba fáwọn ń ṣèjọba lélẹ́ lórí ọ̀gá rẹ̀ náà ni àlàyé dìlò ká ṣe déédéé ìjọba tó wá wá ṣe déédéé wọ́kọ̀ ìyàwó àti ìyàwó àti mọ́mú mosque àti gbogbo àwọn tá a dẹ́rùkọ ní tó bá ṣe déédéé lórí àwọn tí ń bẹ lábẹ́ rẹ lọ́mọ yìí pé o ti gba sàtífíkẹ́tì pé ọ wà lábẹ́ òòjì ọlọ́run lálẹ́ kìámà abẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba fi sí kan nínú àwọn tí wà nínú àbẹ̀ òòjì rẹ̀ àwa tá a wá ń ṣèjọba lé wa lórí kí ni right tí àwọn ìjọba ní lọ́rùn wa tá a gbọ́dọ̀ ṣe fún wọn gbọ́ mẹ́ta àbí márùn-ún bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ó náà ni pé ojúbó àákìdì bẹ́yà lílì imam ọ̀nà yẹn ni fún wa nínú Islam a gbọ́dọ̀ ní aláṣẹ ẹ gbọ́ mi yé a gbọ́dọ̀ ní aláṣẹ a gbọ́dọ̀ mọ́ yẹn aláṣẹ lórí ara wa kìí ṣe súnà o ọ̀nà yẹn bá a ṣe wà á ń bíbáyé alálàṣẹ ń ìjókòó yìí tí ó bá sí ẹ̀yìn láti sìn ta ló ń tọ̀ ṣé mc ni àbí mc lọ láṣẹ wa ń bí tó bá ní mú máìkì wá ń sìn mí níyàn tí ń bàjà máa jù fún ẹni torí pọ́ wọ́n ti fi ọ́ sálàṣẹ ó lè á parí ẹ̀ o kí wọ́n sọ fún ọ pé àà sí mọ̀ sí ọ yìí ṣùgbọ́n lásìkò tó ọgbọ́n hmm, mo wá ah, aláṣẹ ni tá a bá lo àwọn nǹkan kan wọn àwọn nǹkan táwọn wí yìí ayé ògùn ètò òtò láyé àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ máa yan aláṣẹ lórí ara wa ìlú kan gbọ́dọ̀ máa wà wà kọ́mọ́lò lórí inú sẹ̀ríà Islam àkọ́kọ́ nù ọ̀nà yẹn ni kì í ṣe súnà àléyìn méjì fẹ́ travel ẹ gbọ́dọ̀ máa yan aláṣẹ ẹ wà pé odidi family kan ẹ ní baálé ẹ ní chairman community ẹ gbọ́dọ̀ máa yan ọ̀rẹ́ yẹn ni mọ̀sáwòsì rẹ̀ gbogbo ntọ́wà nù ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ẹ̀fà láṣẹ síbẹ̀ ẹ lọ yàn tó bá délé báyìí ìjọ ọba ti yàn ètò tó life yóò change yóò sì yí padà dáadáa. naam eléyìí ni alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì òun náà ni pé annama ngọ́laba fatawalla al-hukma wastatab òun ni mọ̀sọ́lẹ̀ kan ẹnikẹ́ni tẹ́ ẹ̀ bá yàn sípò. Si tó bá dépò ní túláàsì pẹ̀lú agbára tó bá ti lè jókòó lórí àga ń báyìí tí wọ́n sì gbà pò náà lálàṣẹ ọ̀parí o òun náà lálàṣẹ yín o nínú sẹ̀ríà àní ìdíkà máa gbé mi ò sọ́pọ̀ tiẹ̀ mo ti bọ́ bẹ̀ tí wọ́n ti gbà wọ́n ti approve ẹ̀ ó ti wọlé ní tiẹ̀ nu wọn náà máa ń tọ́sẹ̀lẹ̀ ní chairman àwọn senate senator ọmọ ń tọ́sẹ̀lẹ̀ mẹ́ abẹ́ẹ̀ máa ń tọ́sẹ̀lẹ̀ mẹ́ báwo ni wọ́n ṣe yan chairman nìyẹn nígbà tí wọ́n ti yàn án àwọn kan yàn án àwọn kan ò sí mbẹ̀ tàbá fẹ́ practice ṣẹ̀rí àlẹ́ wọn lórí àsọ fún wọn pé ó ti parí náà ó ṣe kí ni ó ti parí ọlọ́run ló yàn yẹn tí ò bá yàn ni wọn àrí sí ẹ̀yin náà ní lọ mítìn tẹ lọ mú ọlọ́run ti parí ẹ̀ pé ni ó débẹ̀ ó débẹ̀ náà àwọn ń pe àfẹ́ àwọn kan wá ń ju àga mọ́ra wọn níbì kan ṣé wọ́n sọ wá lórúkọ rere ọ̀dọ́ democracy wọn bó ṣe gbé wá náà nù fún ọ torí pé tí wàhálà democracy bá dé wọ́n wà máa wọ́n ń ṣẹ̀rí àkáàkiri pé ẹ̀dá kan kí lọ́nà àbáyọ ẹ béèrè kẹ́ tó yanra yín sípò pé bó láti yanra wa ná ká sọ fún yín pé ṣẹ̀rí àrè ó bẹ́ẹ̀ sì yanra yín rè tí fìtínà rẹ̀ bá wá dé wọ́n á máa ẹ̀yà ẹ̀yà kí ẹ bá ṣàdúà àdúà kí ni àdúà tí ò lè gbà torí pé ìrìnà tó yẹ kẹrin yẹn ló fi pé tẹ́nìkan bá fi agídí dórí ìjọba tó lu agbára fún wa tó sì débẹ̀ tó jókòó lórí aga a ká pé àgbà àgbà ni pé a ti gbà ìwọ náà lọ́gà gbígbà yẹn orí wa ń fún wa gbogbo àwọn tí ọgbà níjọ́ kìíní àná kò sóore ń bẹ wọn ò sì rí ti ń bọ́ Suria ẹ mọ̀ Suria ẹ́n kí ni capital Suria ta ni ó fún mi ẹ́n Damask, Damaskan. ni òun náà ni àwọn Yorùbá máa ń pè ní aṣọ kan tẹ́ ẹ̀ máa wọ̀ ńgbà kan wọ́n á ní Damask ìyẹn ni pé wọ́n ṣe láti Damascus wọ́n pẹ́ wọ́n wọ Damask aṣọ tó lọ́lá nínú aṣọ Yorùbá àgbà kan ni àwọn Súríà àwọn tí ń ṣẹlẹ̀ mẹ́ wọ́n ti wà lẹ́nu ẹ̀ ọlọ́run ó tọ́dún mẹ́rin báyìí sí ẹ̀mí ti sùn lọ wàhálà ti bẹ́ sílẹ̀ ọlọ́jọ́ ọ̀rọ̀ jàtàmà oníṣẹ́ ìjọba òníṣẹ́ ìjọba sálárì ẹ̀yin ará Ọ̀ṣun tẹ́ ń pariwo pé ẹ̀rọ oṣù méje gbà ẹ̀ ṣé ogun ṣẹlẹ̀ ṣógun ṣẹlẹ̀ lọ́sùn state ṣèjẹmọ́ ẹ̀ máa dúpẹ́ fọlọ́wọn ọba yín ọ bọ̀ síbẹ̀ yẹn àwọn sẹ́ńtì òwò sálárì gbọ́ wà béèrè sálárì kí ni ń jẹ́ báyẹn bí tí wọ́n ti bẹ́ yẹn lórí lọ bí ìgbà tí wọ́n bẹ́ ìrèké sọ́ọ̀mọ́ ìrèké bí wọ́n ti bẹ́ ìrèké fé fé bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ́ yẹn lórí lọ mẹ́ president wà lórí àga ẹ̀yìn kan wá ní kúrò mẹ́ sí ọ̀dàn àga tó ti jókòó yìí kò lè rírú ẹ̀ mà tó bá ti kúrò ń bẹ́ẹ̀ ẹ̀ wá kúrò kò sí sí agodo; tẹ́nìkan bá ti torí àga pẹ̀lú tulas nígbà tí ń fa kí june eh, eh, kí ni ná tí dìbò ah, august nineteen àbí eighteen àbí eight àbí ìbò tí lọ yẹn august nine <clears throat> tí àwọn èèyàn ń pé ha tí ó ibi orí ó wo sí tẹ́ ń dìbò lẹ́ni wàhálà ẹ̀yin tẹ́ ń ṣe ni tẹ́ ń dìbò ẹ̀yin lẹ́ni wàhálà yìí yẹn ṣùgbọ́n mi sọ fún wọn mo ní lẹ́kṣọ̀ tèmi ni pé ẹnikẹ́ni tó bá rí ọwọ́ mi kí mùsùlùmí ọba ọbẹ̀ ṣùgbọ́n mi ò ní bá yín dìbò ìbò dídì inú Islam kì í ṣe bí ò dára ṣùgbọ́n n ta fẹ́ fi bò ṣe lọ́jọ́ ká máa pé bò eléyìí ò ṣe kí ni kódà ìbò nínú Islam wọn wà ó kí gan ó ní sẹ̀rẹ́ ó ní dẹ̀lílù dáadáa kí ni ìbò dídì náà ni pé káwa kan náwó pé ọyá ṣé ká stop lecture báyìí ẹni tó bá fẹ́ ká stop ẹ̀ kan náwó sókè ọyá àrí ọyá ṣé ká má stop ẹ̀ ẹni tó bá fẹ́ ká máa bá lọ kan náwó ẹ̀ ọyá kò sí náà ni ẹ ìbònú ni àbọ̀ ẹja máa bá lọ ìbònú ṣùgbọ́n bò nínú Islam onílàkàyè là sọ ìbò nínú democracy ọ̀pọ̀lọpọ̀ ninety nine percent àwọn òmùgọ̀ ni ẹ̀ ń ṣe gbogbo ìlú Òṣogbo bó ṣe tóbi tó yìí tá a bá kóra pé a fẹ́ mọ ẹni tó ti ń ṣe ká tó ten percent tó máa ti ń ṣe á ṣe wàhálà gbogbo ninety yòókù wọn ò serious wọ́n sọ pé mo ní mo wọn ní làákàyè wọ́n ní làákàyè ṣùgbọ́n wọn ò mọ wọn ò ní ròrí bọ́dà tẹ́ ń bá gbé one million fún ọ pé dìbò fún ajá pé kó lè bá di gọ́fúnà tó o bá ti dìbò fún màá fún ọ ní one million ó dìbò fún ajá kí lọ́ba tó fi dìbò fún ajá torí èlò one million wàláhì ogunlọ́gọ̀ ọmọ Òṣogbo àti gbogbo Nàìjíríà bá a ṣe rí nù sáwọn ńlá wa ni wọ́n máa dìbò wọ́n máa yan aláṣẹ fún wa ta ni wọ́n yàn wá ẹ̀gọ́ náà wọ́n yàn wá ẹni tí òfin tiẹ̀ náà wọ́n gbé síbẹ̀ náà àfẹnutọ́lọ́wọ́n bá bá ṣàánú lóko ibo yẹn ò lè kò lè mẹ́ńtọ́ dáa wá lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá ṣèèsì múyàn kan tó dáa wá ó ṣèèsì mo wá ní tí ẹnìkejì gan bá wọlé tó fi túláàsì sẹ́yìn túláàsì ni wọ́n fẹ́ jẹun <laughs> àbí ẹ̀ ọ̀dà sáà ní tẹ́mọ̀ sọ yìí sẹ́yìn pé ní kọ̀sẹ́ni tí ò bẹ̀rù ẹni igan ni wá igan tó jẹ́ ọlẹ́sìn tiwa igan ẹ̀rù ń bà á abẹ́rù ọ̀bá yìí òun gan jẹ́wọ́ pẹ̀lú báwọn. <laughs> ká ní pé ẹnìyẹn ni wọ́n declare àpọ̀ wọlé ọ̀parí lọ́dọ̀ tèmi náà òun náà ni gọ́fúnà o kóyà gbogbo yẹn mọ̀ pé ẹ máa ṣe èmi atẹ́ntọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi atẹ́ntọ́ wà lábẹ́ mi sọ ẹ gbọ́dọ̀ jáde kọ bá ṣẹlẹ̀ àwọn torí pé ẹ lè gbà kankan gidi bọ́ mi dẹ́bẹ̀ sí yẹn fìtínà lẹ́dà rẹ̀ ní ti Islam mú wa tẹ́nìkan bá fa gidi lórí ìjọba ẹ̀ fílẹ̀ kò ní kú síbẹ̀ bọ́ bá sì kú síbẹ̀ àwọn mi ò tún sáyé lẹ́yìn ẹ̀ eléyìí ni ẹlẹ́kejì tí mo fẹ́ kẹ́yìn èèyàn mọ̀ ó lè ṣẹlẹ̀ lọ́la padà kì í dẹ̀ ṣe ọ̀rọ̀ politics nìkan ó ń ṣẹlẹ̀ ní local government ó ń ṣẹlẹ̀ nínú ìdílé yín ọba àlú wọn bá ti kàn bá gidi jẹ́ wọ́n lè pẹ́ nìkan kò tí ì kan wọn kò tí ì kan ìdílé wọn láti jọba mo fàsìkò yìí sọ wípé gbogbo ẹ̀yin ará Òṣogbo ẹ̀sìn gbìndọ̀ ẹ̀sìn jẹ́jẹ́ bàbá tí wọ́n fi jọba lé yín lórí ó ti jẹ́ náà ẹ̀yin tẹ̀sí wàhálà pé kò tí kan ìdílé rẹ̀ <laughs> kí lẹ̀ ń dara yín láàmú sí ọlọ́yin àyàn ẹlẹ́yìn ọ̀yàn. bẹ́ẹ̀ mò ń pè yín sákèésí ẹ mọ́ dà sí ọ̀rọ̀ yìí pé kò tí ì kan tó wà ń bẹ̀ mọ́ ti yín bàbá yẹn ọmọ mi rí o ó lè má gbórúkọ mi mi ì sì rí rí báyìí kọ́mọ́ bàrò pé bóyá àwọn àfàtúnṣe ń tiwa ni èèyàn mọ̀ wá kọ́ mọ̀ wá ní tó bá jó dodo aṣọ ẹ mọ́ sọpọ́ọ̀tì àwọn jẹ́ ń sọ yìí pé kò tí ì kan ó ti débẹ̀ agbára ló tó fi débẹ̀ àbágbára kọ́ níjàmá agbára kọ́ agbára tó ju agbára ìtẹ́yìn ń rò lọ ó lò ó wọ́n sì pàṣẹ látòkè wọ́n sì yàn wọ́n sì rí yàn ó ti parí ẹ support ẹni tí ó yẹ kó jẹ́ lọ́dọ̀ yín tẹ̀rù kọ́ yẹ kó jẹ́ ọlọ́run ọ̀yàn ẹ̀ ẹ àmọ́ bọ́lọ̀ ń ta kàn ẹ filẹ̀ ẹ jẹ́ ọ̀rá ìmójútó lu yín fìtínà yẹn gan òní jẹ́ ronú láti lè mọ kí ni ìlọsíwájú tí mo fẹ́ ṣe lákòókò tèmi ntí ọmọ aran tí ọmọ aran tí ó fi kú bẹ́ẹ̀ nù àdánwò ni ọ̀sẹ̀lẹ̀ lọ́dọ̀ wa náà ní wò pa ọba tó kú yẹn wọ́n fi ojú ẹ̀ rí wọ́n fi ojú ẹ̀ rí ah ọ̀gá kọ̀wájọ́ra ìmójútó lùmọ́ àwọn àdánwò ti ń bẹnu tá a bá lo sẹ̀ríà táàbà sí gbàgbọ́ yìí tọ́lọ́wọ́n bá wí àti níta nàbí wa Muhammadu wí sallallahu ẹlẹ́ẹ̀kejì ni pé tẹnìkan bá fagídí jọba lẹ́yìn lórí àbọ̀tẹ ọ̀gá lẹ́yìn lórí ẹgbà ẹ sọ̀rẹ́ńdà ẹlẹ́ẹ̀kẹta ó náà ni pé kò sí láì fi bita'addud al-sultan was-salatin kò sí láì fi kí ọba ọ̀pọ̀ kí aláṣẹ ọ̀pọ̀ Òṣogbo lọ́ba tiẹ̀ ara Nàìjíríà alálàṣẹ Islam tiwa kí lórúkọ ẹ̀ jàmáà ẹ eh, wí dáadáa sultan kéwú náà lẹ̀ wí nù sultan arabic ni sultan àwọn haúsá ń pè sultan sultanu sokoto <clears throat> òun lórí àwa mùsùlùmí nílò yìí ibi orí ó kù sí pàdé ẹ mọ́ bẹ́tò ṣe rí nù bẹ́sìn ṣe rí nù tọ́ba kù bí kẹ́ lọ́tún ṣe lábẹ́nu tọ́ba kéde nísìn ní kéde ń tọ́ dáa wípé gbogbo ẹ̀yin mùsùlùmí gbogbo nàìjíríà afẹ́ kẹ́ ẹ lọ kí irun wíwá òjò àwọn náà ò tiẹ̀ lágbára wọn wọn ò jẹ́ ká tiẹ̀ mọ̀ pé a ní aláṣẹ ẹ lọ kírun wíwá òjò torí ní kánò lọ́dún yìí òjò pẹ́ kó tó rọ̀ ní kẹ́bí ọ̀sẹ̀ mẹ́ta sí ìsìn ní ẹni òjò àkọ́kọ́ sẹ́sẹ̀ ẹ̀rọ ní kánò state ẹwẹ̀ yín níbí báyìí ó fẹ́ di ojúmọ́ báyìí wọ́n wá mọ̀ wò pé àwọn wà ní òun tiwa torí pé gbogbo nàìjíríà kí ni gbogbo wa nǹkan kan náà wa. ni wá wọ́n wá ní ẹ lọ kírun wíwá òjò eid tó bá pàṣẹ bẹ́ẹ̀ yẹn ọba lọ èmi ọ lọ mo bá ríra mi nìkan bẹ́ẹ̀ ń màá sì máa bọ̀ àlẹ́ torí mo mo gbogbo àyè kọ̀ọ̀kan bá a ṣe máa ní stéètì kọ̀ọ̀kan náà nu bá a ṣe máa ní ládùúgbò kọ̀ọ̀kan náà eléyìí òfin islam ni o ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ta'zimu salatini wal ulama ẹlẹ́ẹ̀kẹrin fún mi àti ẹ o ní pé a gbọ́dọ̀ máa pàtàkì àwọn ìjọba yìí ká máa rẹ́spẹ́kìtì wọn dáadáa àtàwọn àfa ẹ gbọ́. ẹ máa pàtàkì ìjọba ẹ sì máa pàtàkì àwọn onímọ̀ torí àwọn ọlọ́wọ́n ọba sọ̀rọ̀ wọn lẹ́yìn ànábì rẹ̀ sallallahu alaihi wọn ni àti Allah wa àti ar-rasula wa ta ni àwọn náà làwọn àfa àtàwọn ìjọba nínú òfin ni pé yìí a wa bá a ṣe ń pàtàkì náà torí wípé dídá méjèèjì òun ló pè wá tá a bá pàtàkì gọ́ọ̀mẹ̀ntì wa tó bá dára ayé wa dára tá a bá yẹ̀yẹ́ gọ́ọ̀mẹ̀ntì wa tó bá bàjẹ́ ayé wa bàjẹ́ ọgbọ́n ẹ ti sọ pé kò ní dá fún gọ́fúnà yẹn ara ẹ ló ń ṣépè fún tí ó bá ti dá fún kò ní rú sálárì ẹ san tí ó ti dá fún títì tó pa títí òrí ìkárí ṣe tí ò bá ti dára fún kò ní rójú tí ẹ mọ́ owó yín ti ná fún lu ìkà ná fún lu yìí mọ́ òun náà máa kó pamọ́ báwọn kan ṣe ń kó pamọ́ yìí ọba ṣàdúrà pé ọlọ́run gọ́fúnà wa ọlọ́run bá wa ràn lọ́wọ́ o bá wa ràn lọ́wọ́ tó wí ara ẹ̀ lọ ṣàdúrà fún torí pé tí ọlọ́run ọba bá ràn lọ́wọ́ yóò rojú ẹ̀ yóò rojú lù a gbọ́dọ̀ pàtàkì àwọn ìjọba tí gọ́ọ̀mẹ̀ntì bá dé tẹ́wọ́n ní gọ́fúnà dé báyìí ní ìṣọ́wọ́ abẹ́bàá máa dìde fún un kódà máa ní àwọn pàdé ẹ̀ máa sọ̀kalẹ̀ máa lọ pàdé ẹ̀ kì í sí pé mọ̀ wá wọ́n bá fún mi ní nǹkan kan àgbà o ẹ gbọ́ mi torí tó bá ti rí i pé ẹlòmí ọmọ òpé ọ ń tẹ̀lé lẹ́yìn ọ̀fẹ́ gbọ́n òfin ṣẹ̀ríà ni ẹni tíjọba àṣẹ bá ń bẹ lọ́wọ́ ẹ̀ a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún dáadáa èsì bọ̀wọ̀ tó tako ṣẹ̀ríà o èsì bí tàwọn ọba ilẹ̀ wa ń bí wa o kábíyèsí o ah, eléhùn kọ́ ni sẹ̀rí à ń sọ ọlọ́mọdé àdọ́balẹ̀ láéláé fẹ́nìkan kan àyàfọ́ ọlọ́run ọba wa nìkan rọ ọba wo ni ń fún lọ́wọ́ tó kọjá àdọ̀balẹ̀ tí ó mọ̀ pé ó bọ̀wọ̀ fún mi tí bá ń sọ̀rọ̀ tí ń wojú ẹ̀ mo bọ̀wọ̀ fún ni tí bá ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nìkan ní gbẹ̀nu òkè tí bá ń sọ̀rọ̀ tí bá ń sẹ́ni tó máa wọlé ẹrù pa àwọn ọba yẹn ọ̀làjú ni wọ́n mọ bọ́ ọba jókòó kó tó sọ̀rọ̀ wọ́n ti sọ́ di orí ẹ̀ dẹ́sẹ̀ wípé ọ̀dàbẹ̀ ah, ń kó gàrú lọ́mọ tó jókòó mọ́tò ọba ti ṣèṣe sí ẹ̀kọ́ pẹ̀lú wọn wọ́n kàn mọ̀ pé ẹ̀sìn ní sìn ní òfin sékíní ní òfin dọ̀bálẹ̀ ọpọ́n mi lé irú ẹ̀sẹ̀ rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ sí kan àwọn èèyàn wa ọba Ògbómọ̀ṣọ́ wọ́n ló le púpọ̀ lọ́ba Ògbómọ̀ṣọ́ ọ̀kan náà àwọn ọ̀rẹ́ wa tí wọ́n tún jẹ́ èèyàn wa ọ wá ń sọ fún mi kún gan ni ọ ń sọ fún mi kọ́ ṣẹlẹ̀ ọlọ́run ni ọ sọ pé àwọn ọmọ yẹn wọ́n bàjẹ́ wọ́n kì í pọ́n ọ̀gá wọn ìpọ́n ìgbàlagbà kankan lé wọn pọ́n gọ́ọ̀mẹ̀ntì kan ọ̀jọ́ wọn lójú ọlọ́run ọba ń sọ wọn ògùn máa sọ ní ọyẹ ẹ ké sí wọn wá mọ́ni ibi tí máa sọ̀rọ̀ nù ẹ ké sí wọn wá aláṣẹ ni ó le wọ́n ní wọ́n sì lọ sọ báwọn pé wọ́n ní ẹ wá wọ́n láwọn ní bó ní káwọn ọ̀wá lóru gan àwọn ọ̀wà torí pé sẹ̀rí àrà wọn ń lò làwọn bá dìde lọ́ba dìbẹ̀ wọ́n là ń dé bẹ́ẹ̀ <clears throat> wọ́n là sọ fún gbogbo àyàn gbogbo ẹ̀yàn ọmọ tẹ́tẹ́lé mi tí mo bá ṣe náà ní kẹ́ ṣe o torí pé ẹ̀rù lè bà wọ́n oníbàwọn ti dé bá ní asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ó fi confidence sá dáadáa ọba náà ní wa alaykum salaamu wọn náà dáhùn lóhùn dáadáa wọn náà sì dúró ó ní ẹjọ́ kó lánàá bá jókòó <laughs> ẹ gbọ́ lọ́n tóbi <laughs> ah. ó ní hẹ̀hẹ́n ṣé kò sí wọ́n là ń sọ wípé wọ́n lẹ ní ká wá ní a sì lè gbọ́ pẹ̀lú yín pé ká wá òfin ìsìláàmù gan ò tiẹ̀ yọ̀ǹda fún apẹ́kẹ́ ní ká tá a sì lálàáfíà ká yín lóhùn náà láfi wá. Ah hàn sẹ́yìn ni àwọn èèyàn sọ wípé ẹ bàjẹ́ wọ́n làwọn sọ wípé àwọn awo ni wọ́n sọ bẹ́ẹ̀ sà wọ́n ní àwọn afá àwọn àwọn àwọn yìí nínú ìlú yìí ni wọ́n kóra jọ ní wọ́n sọ fún mi pé àwọn ọmọ kan bàjẹ́ wọ́n ti fẹ́ di Boko Haram wọ́n ti wà nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n làwọn sọ wípé ẹjọ́ sà sẹ́ẹ̀lì mẹ́sàn-án kan nínú àwọn tí wọ́n sọ fún yín sà wọ́n ní pé Ah, kò tiẹ̀ ní ìdí ẹ máa lọ free ẹ̀sẹ̀ ọmọ ẹ̀ bàjẹ́ pẹ́ tiẹ̀ dá mi lóhùn pé mo pè yín lójú ẹsẹ̀ ah, àwọn ọmọ dáadáa ni ẹ máa ṣe ń tẹ́ bá ń ṣe lọ. Allahu Akbar ẹ̀rí bó ṣe jẹ́ nù ó fún wọn lẹ́tọ̀ọ́ wọn ṣùgbọ́n ìtọ́ba jẹ́ tọ́lọ́wọ́n ọba tọ́ba takosẹ̀ yá ah, àwọn tẹ̀mọ́lẹ̀ báyìí ni kò sẹ́ni tí ó sì wọ́n ṣe ń tú láti mọ́ bọ̀wọ̀ fún wọn so a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ní mímọ́ a bọ̀wọ̀ fún àwọn aláṣẹ sọ̀rọ̀ kan mẹ́mẹ́tọ̀ fẹ́ kà ní ẹlẹ́ẹ̀kẹ́ karùn-ún àbí ah. ó ní anna nusus shar'iyya fatadafarat liwulatin ah. ṣẹ̀ríà sọ fún mi àti ẹ̀yí pé ká tẹ̀ láṣẹ àwọn aláṣẹ wa àwọ̀ tẹ̀ láwọn àṣẹ àwọn aláṣẹ wa nígbà tí mò ń bọ̀ láti Ìlọrin <clears throat> ní nǹkan bí bóyá ọjọ́ mélòó kan sẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn títí ìkírun dírẹ́fà tó wá gbé mi ó ní ah, sáìdì yìí làwọn èèyàn ń gbà wọ́n ń wo ìná ń gbà mo lè mi ìrú òfin o sí sáìdì kejì kọ lọ́ni ó ní gánà púpọ̀ ń bẹ̀ ha ah, ah, ǹfẹ́ gbàbí tó yẹ ká gbà ó ní òsì wàhálà mọ̀lọ́dà kò burú ah tó bá ní òsì wàhálà máa ń sùn báyìí mú ṣùgbọ́n èmi ọ̀la ìkíkí máa rúfin lọ́ba gba ojú ọ̀nà yẹn nígbà tá a tọ́ àwa dé bí aná tẹ̀sán grand ní tábàmọ̀ láti kírun wọ́n wì ní bá bọ̀ ọ fẹ́ yí àtọ́nà lé la pàdé àwọn road safety mo ní sórí báyìí sórí báyìí akẹ́rẹ̀ rami lẹ́yìn wọn wọ̀nyí ọjọ́ ọmọ bú ẹ̀sìn yé ṣe torí ara mi aṣọ tá a wọ̀ yí aṣọ ẹ̀sìn ni bẹ́ẹ̀ni kan bá bú mi níbi iná náà bá dún bí traffic eh, traffic light yẹn wọ́n bá ní àfa àfa òsì àfa ìyẹ̀yẹ́ èmi ìdá wọn lóhùn mọ́ láhàn mọ́tò bá da lóhùn yọ sọ mi kò sì ní bú èmi mọ́ kí lè mọ̀ jọ́ máa bú ìwọ́n tó onírun gbẹ̀lágbọ̀n sọ̀ra rẹ̀ ṣé ń bọ̀ ìsìn ni tó wọ sọjà làbíà kódà kọ́ mọ́nì irùngbọ̀n tó bá ti wọjà làbíà tó dé fìlà sọ́ra rẹ má béèrè gbogbo ẹ̀tọ́ rẹ lọ́wọ́ àwọn èèyàn mọ́ tó bá ti wọ sọ́bà wọn dákẹ́. náà mo wá ní ọyá ọwá ní ká padà ọlọ́run tó wá ń mú dírẹ́fà ǹjọ́ náà mọ́tò tá a gbé lọ power steering ni ó yí tí gbogbo ọwọ́ ro mo fi rẹ́rìn mo ní ìwọ náà ló jì ẹ̀ ọwá tọ́ọ̀nù mọ̀ wá tọ́n padà àwa ṣẹ̀ṣẹ̀ wá lọ ọ wá tẹ̀lé wa ẹ lọ jìnnà jìnnà kò jẹ́ ayé àníyàn náà tòsí àwa rìn lọ àti wá tọ́n padà mo ní sori báwọn ah onímọ̀ kọ́ọ̀n lẹ́kọ̀ọ́ lónìí mo ní ah báyìí ni ìjọ kan tó le ìjọ gbogbo ń tó le ìjọ kan tó lóhùn òfin nílé yìí àgbọ̀dọ̀ máa rù nípa báyìí àṣẹ environmental wọ́n lọ gbọ́dọ̀ jáde láti seven to nine ten ten onínú o ẹ̀yin ọmọ kéékèèké àwa ṣéwù báyìí àwa mufti báyìí ẹnfàlómẹ́ntà wo ni ó múru wa bangbẹ́lù kì í bá mi jẹ́ kí n wọ̀ ọ́ ọgbọ́n pa kan síwájú tó ga gògòrò dẹ́fà náà bá gbéra ọ̀n lọ ọkàn àwọn health eh, officer lójú ọ̀nà wọn ah, ni àádúró ẹ̀ wá gó ni ẹ̀ wá gó tí wọ́n ń wí fún ọ ní ọ̀rọ̀ nífẹ̀ẹ́ tó ní làákàyè. ṣùgbọ́n nílò mí àbùkù ti mọ lára púpọ̀ kódà bẹ́ẹ̀ bá pe pé ìwọ dìndìnrín ẹ̀gọ́ yìí kọ́ lára torí pé ojoojúmọ́ ni ń gbọ́ pé ń pè wọ́n ní kíni dìndìnrín ẹ̀gọ́ ó ní ẹ̀ ni ẹ̀ lásán yìí nìyẹn ni pé ṣé ò ah, ní sẹ́ǹsì ọmọ ń ń lọ ni kọ́ wa nínú ìlú kọ́ ọmọ ń ń lọ ó gbá tó tóbi tó báyìí ó nípa báyìí a gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ wọn àwọn sálàfù wọn sọ bí tá a gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ wọn tó lágbára dé kódà kò jẹ́ sí pé nira ń fún wa tí wọ́n ti pa wá láṣẹ á tẹ̀lé náà tí ó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀. gbogbo ń tá a bá pa wá láṣẹ la gbọ́dọ̀ máa ṣe náà bákan náà ifun ibi tó lágbára dé tí wọ́n bá pa wá láṣẹ pé ń lẹ́tọ̀ọ́ tí kì í sọ̀rọ̀ náà yàn fún wa nínú ẹ̀sìn tẹ́mání ká má ṣe àtẹ̀lé wọn. ìtọ́lẹ́tọ̀ ẹ farabalẹ̀ o kó lè bá a mọ òfin Islam bó ṣe lágbára tó tá a fi gbọ́dọ̀ bọ̀wọ̀ fáwọn ìjọba yẹn tó fàṣẹ wọn gọ́ọ̀mẹ̀ntì làbọ̀dọ̀ fún lọ́wọ́ yẹn tó nínú ẹ̀ ó ní wípé tí gọ́ọ̀mẹ̀ntì bá pa wá láṣẹ pé nǹkan tó jẹ́ pé halal ni àbẹ̀rẹ̀ tó jẹ́ pé mubah tálẹ́tọ̀ láti lè si tọ́ba ní amọ̀sí agbọ́dọ̀ tẹ̀lé lápèjúwe nínú àwọn nǹkan bàmúkú lẹ́gbẹ̀ẹ́ fóònù tó bá ti dún ó ti parí tí ó rìkọ́dù lónìí ẹ mú kú pátápátá ayi ah, ẹ má disturb ẹ má fẹ́ ṣe nǹkan plan ó gbèsè flyer kí ló pè é eh, eh, eh. Ah. so nípa báyìí tí wọ́n bá pa wá láṣẹ nǹkan tí ọlẹ́tọ̀ pé ká ṣe àṣé àṣẹ tí wọ́n pa wá ní àgbọ̀dọ̀ ṣe ń tọ́lẹ́tọ̀ pé ká ṣe nǹkan kó lè bá yé wa o ẹ̀tọ́ mọ sọ kì í sọ̀rọ̀ yẹn o tọ́lẹ́tọ̀ nú ẹ̀sìn ṣùgbọ́n kì í sọ̀rọ̀ yẹn jẹ́ fún alápèjúwe ẹ̀yọ́ ká méjì tá a bá kírun dúhùrì tán alẹ́tọ̀ àti yan náfìlì nígbà wo lẹ́yìn ẹ̀ lẹ́yìn zuhur àbá aláta ti yan náfìlà ni náfìlà tá a wá fẹ́ yàn yẹn gọ́ọ̀mẹ̀ntì wa pariwo lónìí wípé gbogbo ẹ̀yin mùsùlùmí ti ń bẹ ní Ọ̀ṣun state torí ìdí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí amàpágo kalẹ̀ máa ń kírun zuhur ìṣẹ́jú mẹ́wàá ẹ̀fi kìtàn torí pé kò sí fọ̀kànbalẹ̀ nílùú tẹ́ ẹ bá ti sálámà tán kálukú sí kíní kọmọ lọlé ọ̀bọ̀lọ̀ yẹn náfìlà ọ̀bọ̀lọ̀ yẹn náfìlà masáàsì tó bá ti sálámà tẹnu tá a láwò fún yín gbogbo orun pákàtí máa ń tẹ́ máa kí ẹ kí ọ̀nà yẹn ẹ máa lọlé ẹnikẹ́ni tá a bá gbámú yóò fi mú kàtà òfin mìíràn sọ fún wa pé bẹ́ẹ̀ wí gan pé yóò fi mú kàtà òfin bá ti sálámà tán fún jàmá alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah asọ̀rọ̀fúnla asọ̀rọ̀fúnla mẹ́tẹ̀ẹ̀ta máa ṣe lọlé máa ṣe lọ lé èmi gan ní kọ̀kọ́ pàṣẹ ẹ kọrí sílé o ẹni tí wọ́n bá mú ọlọ́run jàre rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì náà sì jàre rẹ̀ ọ̀nà tó lọ́n gbà jàre rẹ̀ ni pé náfìlì lẹ́fẹ̀ẹ́ yàn náà bọ́ọ̀ bá yàn tọ́lọ́run bí ọlé rẹ̀ tọ́lọ́run bá wa tẹ̀ láṣẹ ìjọba rẹ̀ ọlọ́run bí ọlé rẹ̀ torí pé kí ètò wọn ó lè bá tò kí wọn lè bá ráyè kápsọ gbogbo aburú tí wọn náà lò lẹ́yìn fi níta ẹ bá ti kírun ọ̀ràn yàn tán tí ì bá ṣe pá àpọ̀dọ̀ pé ẹ má kírun ọ̀ràn yàn àbá tí pé ká bá kírun ọ̀ràn yàn gan mọ́sálásí torí pé kò rọrùn ẹ kírun ọ̀ràn yàn tẹ́ kọrí lé màá kọrí lé tó wá wò sẹ́rí àti tó wá sọpọ́ọ̀tì ẹ̀ kí èèyàn náà fìlà ń lé ó ní ládájú kọ́ èèyàn náà mọ́sálásí ó tún ní amáyàn náà fi la mọ́sálásí mọ́ ọ wádìí pé kí ló fà àwọn onílàkàyè wọn yìí pàṣẹ kan tí kò bá jẹ́ sí pé àǹfààní kan tó kó ti lé toko sínú ọwà ń ni wọ́n tún máa ṣẹ̀yìn wa gbogbo ṣọ́ọ̀pù tí wọ́n wó lọ níjọba ọlọ́ndà àti eh, kílẹ̀ ń local government gbogbo àwọn ṣọ́ọ̀bù gbogbo ilé tí wọ́n ń bẹ̀ ni ẹlòmíì ṣépè apẹ̀rẹ̀ òru apẹ̀rẹ̀ òlé kó ìpè tẹ́lòmíì ṣẹ́ fún gọ́fúnà yẹn ìpè tó ń sẹ́yìn ni àdúrà ní fóun tiẹ̀ so ní ọba yẹn rìn títì ní mélòó ní rìn bẹ́ẹ̀ jọ mélòó ní kọjá torí yín ni náà ìyẹn ni pé ìsìláàmù mọ̀ pé ẹnìkan ò lè dórí ìjọba lọ́pọ̀lọpọ̀ ọgbà tí kì bá ṣe tó ní làákàyè lọ́pọ̀lọpọ̀ ọgbà kó tó débẹ̀ à iṣẹ́ ni ọwọ́ débẹ̀ tí wọ́n rò pé kò ní làákàyè ọmọ tí ń ṣe tó bá wó ṣọ́ọ̀pù lọ ọmọ tó fẹ́ ṣe àǹfààní yín ni yóò jẹ padà ṣùgbọ́n yóò ro wá lára ńgbà náà gẹ́gẹ́ bí ọmọ rẹ ni kékeré tó wà nílé ẹ̀kọ́ kíw àbíwè e, tó bá ti pẹ́ tó ń bá wí e, tàbí kọ̀ka dáadáa tó ń lé mọ́ tàbásùn bá tó jí ó lè gbọ́ ọmọ ọmọ sọ pé bàbá yẹn kò tiẹ̀ jẹ́ asún dáadáa jáde ó tún ní àmọ́ lọ sásùn gbogbo wa iná láti wí bẹ́ẹ̀ rí nígbà táwa kékèké só wa kò yé wa nígbà táwa dàgbà kí là ń ṣe padà kí là ń ṣe jama àdúrà là ń ṣe fún àwọn tó tóore wa wọn bẹ́ẹ̀ lọ̀rọ̀ wa tí gọ́ọ̀mẹ̀ntì ṣe rí tí gọ́ọ̀mẹ̀ntì bá ṣe nǹkan kan kàǹtì ara rẹ̀ wípé mo wà léwe mi mọ tí wọ́n gbà lérò ni wọn ò jẹ́ gbèrò aburú pẹ̀lú wa òfin gbọ́dọ̀ tẹ̀ láṣẹ wọn já parí ẹ̀ torí àkókò ẹlẹ́ẹ̀kẹ́ àrùn àbí ẹ̀yẹ́kẹfà òun náà ni wípé tó eléyìí náà nù sẹ̀rẹ̀ àwa ẹlòmíì wà lè mọ wípé ẹni ká máa tẹ̀lé wọn ká máa gbàṣẹ wọn àwọn náà tẹ̀ láṣẹ wọn ọlọ́run lórí wa panu ẹ̀ mọ́ kì í sí tuntun tí gọ́ọ̀mẹ̀ntì bá ṣe jàǹbá tó sáàbò sí tí ò fáwa ènìyàn lẹ́tọ̀ọ́ wa eléyìí ò pé káwọ̀ ọmọ fún lẹ́tọ̀ọ́ ẹ̀ o ṣẹ̀rí àlànsọ fún àwọn yẹn o ẹni tó bá wà ní tó súnmọ́ àwọn gọ́ọ̀mẹ́ntì yẹn kó ta wọ́n ló lógbó pé nǹkan bẹ́nu ìsìláàmù yẹn o nàám nípa báyìí tí gọ́ọ̀mẹ́ntì bá jálábòsí onírọ́ tó ń jalè tá a mọ̀ pé ń kówó mìta ara bí kalokalo ni eléyìí ò pé ká má tẹ̀lé ká má tẹ̀lé àṣẹ rẹ̀ torí bí anábì wa Muhammad sallallahu alaihi wa nínú hadith mọ́mọ́ Muslim gbà wá ó sọ pé sálámà tó ọmọ obi bi anabi salama yazid obi bi ọlọ́run ọba sallallahu ó bi léèrè question kan ó ní ya na ọwọ́ wo nkan tí mo fẹ́ sọ yìí tó bá dọjọ́ ọ̀la tó bá jẹ́ sí pé àwọn tí wọ́n jọ̀gá lé lórí wọ́n bá jẹ́ kan tó jẹ́ sí wípé. tán jẹ́ àwọn aláṣẹ kan tó jẹ́ sí wípé wọn ò pé wàyàmùnà ọ̀nà ọ̀gbà wàyàmùnà ọ̀nà hakọ̀nà fámà tààmùnà anábi oníwà nábi ọwá o bá mi wò ó gbéyẹ̀wò ya Rasulullah ìwọ́lọ́wà láàrin wa tó ń darí wa báyìí tọ́ ọ bá lọ tán a ti mọ̀ pé kò sẹ́ni tó lè ṣébi tiẹ̀ nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn tọ́ ọ bá lọ tán kò sẹ́ni tí ó rù ẹrù yìí bí wọ́n ṣe rù tọ́ ọ bá lọ tán kò sẹ́ni tí ó mọ̀ nítọ̀ wa bí wọ́n ṣe mọ̀ nítọ̀ wa kí wàá lọ fẹ́ sọ fún wa tá a bá ra àwọn ìjọba kan tó jẹ́ sí wípé yas'aluna wọ́n tọ́jẹ́ sí wípé wọ́n tọ́jẹ́ sí wípé àwọn máa béèrè ráìtì wọn lọ́wọ́ wa ṣùgbọ́n àwọn ò fún wa lẹ́tọ̀ọ́ tiwa wọ́n ń gbẹ̀tọ́ tiwọn wọ́n fẹ́ gbẹ̀tọ́ tiwọn ṣùgbọ́n wọ́n fún wa lẹ́tọ̀ọ́ tiwa wọ́n ti bẹ̀ ànábì léèrè sallallahu alaihi wasallam àwọn gọ́ọ̀mẹ̀ntì kan ń bọ̀ tí wọ́n ní fún alẹ́tọ̀ọ́ wa tí wọ́n sì máa sọ pé ẹ fún wọn irú ẹ̀ ni pé ẹ̀sán tax ẹ̀sán owó ẹlẹ́mẹ̀bẹ̀ẹ́ ti ń gba ni ẹ̀sán owó náà owó ẹ san owó omi kí lọ́kàn mi pẹ̀lú owó omi àárọ̀ owó oṣù gbà yasaluna máa ń béèrè ẹ̀tọ́ tiwa ṣùgbọ́n mo fún tiwa wọ́n ń bẹ ànábì léèrè ni sallallahu so rògbà nàbí ọ̀sọ̀ pé gba yárí fún wọn kò rí bẹ́ẹ̀ fa ànábì bá ṣe bí ẹni bó wọn gbọ́n ti ń sọ ọ̀bọ kéèsì nù àfà <laughs> tọ́ba jẹ́ ní mímọ́ kì í ṣe gbogbo ní jẹ́ máa bẹ́ẹ̀ lọ́sàmọ́ dáhùn pẹ́rẹ́ pẹ́rẹ́ pẹ́rẹ́ ah èmi a máa sún yàn ṣubú náà èmi a sì máa jẹ́ sí pé ó ní ìdí kó ronú sí kó tó dáhùn bẹ́ẹ̀ ṣe sùúrù àbí ẹtún béèrè bẹ́ẹ̀ ká má béèrè kó ẹ̀sán ara ní ó ti gbọ́ o ọ̀yà tó ń wí tó ń wí nì à ronú sí ibi tó fẹ́ pa kasọ́nù béèrè rẹ̀ ká máa sì wí ni torí pé ìmọ̀ nídìí wọn náà máa pe kínní wọn kájọ síbi kan ní àwọn ìkan tó kájọ sínú brain méjì tá a ní ìkan bẹ nísàlẹ̀ lọ́hùn òun ní nílá ìtọ́wà nítòsí tá ń lò yìí kékeré ni òun kékeré yìí tó bá wà ń bẹ̀ tó bá ti kún òun ọ̀ máa páàsì yòókù sí nílá ni dókítà ń jẹ́rìí sí èmi tíra ń tèmi ni o. <laughs> Ah, brain yìí tí eléyìí bá ti kún yọmọ lọba ẹni ló fi jẹ́ sí pé àmọ́ gbàgbé ṣùgbọ́n kò sí ní tọ́mọ ènìyàn gbọ́ tàbí tó rí tí kò sí níbi brain ńlá ní ọ̀nbẹ̀nbẹ̀ báyà ṣe wọn máa pè láti ibẹ̀ sí brain kékeré lọ́wọ́ fásità ju àwọn lọ ẹni títí ẹ̀ bá wíìkì pọ̀ tó yẹ pé òun fàfa rẹ̀ tí ń fà láti bí sísàlẹ̀ yóò lé yóò lé pọ̀ ṣùgbọ́n ẹni tí tiẹ̀ bá wà fásità tó bá ti fẹ́ lò báyìí yọ lọ bẹ̀ ni yóò sì pa pa yóò ti sọ báyìí ànábì wá sí bí ẹni pé wọ́n gbọ́n tí ń wí sọ̀rọ̀ ó tún béèrè lẹ́ẹ̀kejì pé òjíṣẹ́ ọlọ́run ọba àwọn aláṣẹ wa yìí wọ́n ń béèrè ẹ̀tọ́ wọn wọn ò sì fáwọn alẹ́tọ̀ tiwa kí ànábì tún ṣe ànábì tún ṣe bí ẹni pé wọ́n gbọ́ ànábì ọ̀yẹ̀yẹ rẹ̀ bọ́ba béèrè tọ́ba béèrè pẹ́sẹ̀ lọ́dọ̀ ní mímọ̀ tọ́gbọ́ yìí tó o sì mọ̀ pé kì í ṣe bẹ́ẹ̀ tọ́ba ṣe bẹ́ẹ̀ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ni mọ̀ bù wípé kò tí ẹ̀ recognize mi wálláhì ọ̀rọ̀ mímọ̀ èsì bá ní ìmọ̀ wúwo púpọ̀ inna sanulqi alayka qawlan thaqila nítorí wọn bá pé nu ọ̀rọ̀ ọmọ wúwo púpọ̀ ó wúwo èèyàn máa pa ntètè ń gbà mí sọ èèyàn tó máa pa ntètè ẹni pé ọ̀rọ̀ ra máa gbé lọ báyìí pé tí wọ́n bá ilé mi rí pọ̀ ń ṣe kíni ń gbàgbé ẹ̀ níbi tí ọ̀rọ̀ ọmọ lé lágbára dé ó tún béèrè lẹ́ẹ̀kẹta ó tún béèrè lẹ́ẹ̀kejì ó tún béèrè lẹ́ẹ̀kẹta mo wá ṣe báyìí fàjàdábáhol sàábé mi wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ <laughs> sàábé alákọ̀ọ́kọ́ ni tá a pè ní sálámà ó strong Abubakar radiyallahu anhu àti Usmanu wọn ò jẹ béèrè irú béèrè báyìí bí wọn bá sì béèrè tí wọn bá ti pé ànábì òwú ọ̀dọ̀ àwọn wọn dákẹ́ ní tiwọn nìyẹn sallallahu alayhi wa sallam wọ́n dàkẹ́ tí wọ́n ṣùgbọ́n sálámà yìí lé bó ṣe ń béèrè sáwọn ànábì ń gbójú sẹ́gbẹ̀ẹ́ kan ó tún ní ya Rasulullah ànábì tó gbójú ó tún ní ya Rasulullah àyìnbó ah, ọkà lára nù ni ẹlẹ́ẹ̀kejì ni pé sàábé tuntun ni kejì sàábé kìí sáwọn first regime kìí sáwọn tó tètè gba ẹ̀sìn lọ́tọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam wọn ò tí ì bá ànábì rìn dáadáa ẹ̀kọ́ yẹn ò tí ì wọ̀ lára dáadáa tó ẹ̀ tó bá wọ̀ lára dáadáa ni ẹ̀kan ti tó naam ẹ lọ ọ̀rẹ́ rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tá à ń pè ní Ash'ath ibn Qais ọwà fà ọfà jáde abayá tó ti pọ̀ fà díẹ̀ mẹ́jẹ̀ ń fa ọtọ́ ń sọ̀rọ̀ Imam Lukman ọfà báyìí pé ọwọ́ ẹ̀yẹ burúkú wọ̀nyí ọfà gan yáa anabi ń sọ pé ọkọ̀ dẹ́wọ́ lóhun tó ń kí ló ti ọ́ ọfà fàjàdàbà jàdàbà ni kéèyàn fàyàn bèlè kó wà ọfà pẹ̀lú agbára ọfà mọ̀ ọfà hàn. anabi wa sọ pé filẹ̀ anabi wa dá lóhùn sallallahu alayhi wa kí lẹ́sì táwọn àbí sọ gbọ́ ẹlẹ́sẹ̀ tí o fún ọ́nráìtì rẹ̀ lànà fẹ́ sọ̀rọ̀ rẹ̀ kò fún ẹlẹ́tọ̀ ẹ̀ ó sì ń béèrè ẹ̀tọ́ àwọn aláṣẹ ti wa yìí bí wọ́n bá ti fún wa ìmí ò béèrè ẹ̀tọ́ kankan lọ́wọ́ wa E bá yà àbí ń bọ̀ páàkì síta ń bẹ ní ọ̀sán owó ẹ̀ títí ta lọ páàkì sí gọ́fúnọ̀ bàbá olówó yìí bàbá mọ́tò yìí tó wà ń ta ẹ̀ orí títí ta lẹ páàkì sí bàbá yín ni bàbá yín nìkan yín ẹ̀yìn nìkan yín ẹni tó páàkì síta ni orí títì ta rẹ páàkì sí ẹ dá mi lóhùn sọ sanwó rẹ ó sì yẹ kẹ́ sanwó ẹ kò sì béèrè tó ń ẹ tó ń bu lẹ́yìn ẹ ṣe dá o tó ń ti bẹ́ẹ̀ ẹlòmíì tó ń ṣépè fún ni ó ṣe dá o títì tẹ́ ọ̀ tọ́ tọ́jọ́ pé àwọn ẹni wọ́n ṣe ẹlòmíì lé ìta bàbá ẹ̀ lásán fẹ́ǹsì kan tí ọ̀gá jù báyìí lọ tó ṣe tẹ́nìkan bá jókòó ń bẹ̀ ẹ ni yóò lè dànù la ilaha illallah bó ṣe rí nu bẹ́ẹ̀ni kan bá kọjá lára mọ́tò ẹlòmíì tó fọwọ́ nù lára báyìí pé ah mọ́tò yìí dáa púpọ̀ ah ah òun fòkúta há lára ni àwa ó wa lára kò jù gọ́fúnà ilé ìlara kò béèrè tó ń ti bẹ́ẹ̀ náà à ń sàn pé ẹ̀tọ́ kan wà tẹ́yẹ káwọn kan gbà tí wọn ò tí ì rí gbà wọ́n ti sọ sọkú sọ ẹ̀ sọ́ra ìgbà tó yẹ kẹ́ ẹ máa sọ sọkú sọ nígbà tó bá jẹ́ sí pé ẹ bá máa pé gọ́ọ̀mẹ̀ntì yẹn ò serious tàbí tẹ́ ẹ bá máa rí pé gọ́ọ̀mẹ̀ntì yẹn kò dáa rárá ó lè ní tàbí ẹ gbàgbọ́ pé owó ń bẹ lọ́wọ́ wọn wọn kó sí báǹkì ni ẹ̀yin náà máa pé ó ti dógùn gó báyìí ẹ̀mí ti fẹ́ pin tẹ́ ẹ fẹ́ yìí tọ́ba jáńjò lẹ́tùn tó ríru eléhùn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má sọpọ́tì àwọn tẹ́hùn wọ́n ń ba jagun kan lọ́wọ́ báyìí tẹ́mi sì rí jàsá rẹ̀ nínú newspaper kí ẹ máa pariwo yí pé nítorí pé àsanwó oṣù ni àwọn òṣìṣẹ́ fi ń kú lọ́sùn state sẹ́wọ̀n pé nǹkan mẹ́mẹ́ àwọn kan ní ẹ̀ ń ṣe báyìí ní àná ń ṣe lórí paper sẹ́wọ̀n pé nǹkan mẹ́mẹ́ òṣìṣẹ́ òkú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní mọ̀ ń sanwó oṣù àbí ẹmbásí mà pé ebi àìsàn oṣù lọ́jẹ́ kó sì sẹ́kàn ó kú kọjá mọ̀ àwa náà ló ṣiṣẹ́ lọ́dọ̀ tọ́pọ̀ ẹ̀kan ìkan lójó kò síwájú wa òun náà gbà ojú ẹni sì ń dán gbọ́nrẹ́gbẹ́yìn wọn ọlọ́run mọ ibi tí ń ṣe ah, peace lásán tá a ní nínú state wa yìí ó tó wa ó tó wa kó ó jowó lọ à ń tó wá ń béèlè pé owó tí wọ́n jẹ wá dólè wọ́n san àbí wọ́n ní sẹ́ni kí wá ló dé tá a ṣe sòrò tá a bẹ̀ lọ́hùn pé kíní ìkọjá ọkọjá <laughs> agbára ọkùnrin ni òwò ọlọ́run bá wa tún ṣe so nípa báyìí kí lànà bí wàá sọ fúnjọba tí ò ṣe tẹ̀tọ́ tiyín fún yín tó tún wá ń béèrè ẹ̀tọ́ lọ́wọ́ yín ó ní ismaun wà á pín tọ́ba ti sọ fún yín pé ẹ sọ báyìí ẹ tẹ̀ láṣẹ rẹ̀ wáwo ẹlòmíì ó wà máa ronú ọpọlọ pé torí pé làákàyè ń dààmú ẹlòmíì làákàyè tí wọ́n ń da láàmú ni kò sí kòńgẹ́ kòránì àti súnà bíyàn bá gbọ́n púpọ̀ tí ó bá máa rẹ̀ kòránì àti súnà yóò jẹ kó yóò jẹ kíni atúnpalẹ́nu yóò jẹ igbó tíyàn bá wá ní làákàyè tó bá máa rẹ̀ kòránì àti súnà áà. Ah yọ mọ̀nà púpọ̀ bíyẹn bá wá sọ pé ẹ tẹ̀ láṣẹ ẹni tí ò fún yín lẹ́tọ̀ọ́ yín àwọn ọmọ ibi kọ̀ bá làákàyè mu nà báwo ni màá ṣe tẹ̀ láṣẹ ẹni tí ò fún mi lẹ́tọ̀ọ́ mi ọkọ ìyàwó ìyàwó ìyàwó ọkọ ìyàwó fún olówó onímọ̀ ní tẹ̀ láṣẹ ẹ̀ mọ́ ò sí dà ismaun wa àti tẹ̀ láṣẹ rẹ̀ tẹ̀ láṣẹ rẹ̀ torí wípé má torí pé kò fún ọ ní ráìtì tiẹ ìwọ ní fún ráìtì tiẹ ráìtì tiẹ tí ò fún ọ ní ọlọ́run ó bi léèrè tiẹ tiẹ nìkan tí wọn náà bá wá fún ní tiẹ náà ọlọ́run bi ọ léèrè kí wàá lóde tí wọn ò lè fún ní tiẹ kó wọn lọ máa rojọ́ tiẹ tí ò fún ọ lálùkìyámà bó ti yóò rí nù bẹ́ẹ̀ náà ni ọ̀gá ìmáàmù gbogbo wa pátápátá la wọnú ẹ̀ ọkàn jẹ́ sí pé àwọn létò ayé nìkan là máa wò ní gbogbo ara wọnú ètò ni nípa báyìí anábì wa sọ pé fa innama alayhim ma hummilu wa alaykum ma hummiltum. ah ó ní anábì wa sallallahu alayhi wa sallam kí ló kàn wọ́n pẹ̀lú pẹ́ẹ́nìkan kò fọ́n ra ìtẹ́ kò fọ́n ẹlẹ́tọ̀ ẹ̀ ìwọ sá ṣẹ̀tọ́ tiẹ̀ fún tó bá ti tiẹ̀ fún ọkàn ẹ̀ balẹ̀ tí gbogbo wa bá wá ń ṣe báyìí ní sẹ́nu pa yóò tò kò fún mi lẹ́tọ̀ọ́ mi mo fún tiẹ̀ bó náà bá kú rí tọ́ sáà fún lẹ́tọ̀ọ́ rẹ̀ kò fún ọ tọ́ sáà fún lẹ́tọ̀ọ́ rẹ̀ kò fún ọ yóò jì ń jọ kàn áà ìwọ kọ ìyàwó ọ fún ìyàwó ẹ ní lẹ́tọ̀ọ́ ẹ ọ dẹ̀ fún ọ lẹ́tọ̀ọ́ ẹ kò sì hàn náà rẹ̀ áà bùtù lẹ̀ kọ́kọ́ náà ó mú kún mẹ́kọ̀ọ́ tó yóò jì ń jọ kàn pé ẹ̀ tiẹ̀ jẹ́ ronú wa áà ọkọ ọkùnrin yìí obìnrin yìí yà bí mi bí sínfẹ̀tọ́ rẹ̀ dùn tó ọmọ nfún mi lẹ́tọ̀ mi èèyàn náà yí padà so báyìí ni ètò àti òfin Islam bó ṣe wá yìí tá a gbọ́ yìí ọlọ́run jẹ́ kó sàǹfààní fún wa. wa akhiru da'wana anil hamdulillah. فَسَبِّحْ بِحَمْدِ اللَّهِ وَاتَّبِعِ الْهُدَى ولا تك بدعيا لعلك